وكل ضلالة في ذلك والعياذ بالله سبحانه وتعالى ليتي يتوقفه الله أشي صلاة فوى نبوى محمد صلى الله عليه وسلم لأن صلاتنا وبابا يأتي أتيا وصحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá ṣẹlá àwọn àṣọlọ náà àrẹ ìwọ̀sọ́nà tí tí ó fi máa di ọjọ́ ìgbé ti àtìyáwá. Lẹ́yìn lábẹ́ ọ̀mọ̀rẹ́gà Mọ́tàṣù Ahàdìṣẹ́ Nàìjíríà Wàjọ́máà. Èyí tí ó fi kàdà sí amọ̀kòkò nínú ipò gbogbo àwọn mọ̀ṣáyé ọ̀nà afáfẹ́lẹ̀ ọ̀tàkárí kí Allah subhanahu wa ta'ala tó pàkọ́lẹ̀ pé àwọn ni wọ́n fọ́ bí ọ̀pọ̀rẹ́ta ìjòkó náà ọlọ́dá kọ́ mọ́sá bá wá ṣọ́ ẹ̀ sọ́wọ́ ọlọ́run kó bá wá kíyèsí wọn ọlọ́run bá wá mójútó wọn nínú nǹkan dùnú nǹkan òkúrí àti nǹkan tí wọ́n tó wá nínú tó ṣe pé ẹlòmíì lè rò pé ẹkú máa bá nínú jẹ́ ni ọ̀yọ́ lápẹ́kọ́ lọ́dọ̀ wa bá gbọ́rù rẹ̀ ní máa ń tó wá nínú ẹlòmíì alhamdulillah nǹkan pè ní consistency yẹn nǹkan pè ní pé èèyàn máa ń ṣe ṣe ó sì dúró lórí nǹkan ṣe ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn máa fi lọ́wọ́ ó máa fi lọ sẹ́yìn ó ṣe pé ọ̀tọ̀ ní jẹ́ gbọ́lẹ́nu rẹ̀ lónìí ọ̀tọ̀ tó ní jẹ́ gbọ́lẹ́nu rẹ̀ tó bá tún di ọ̀la ó tún lè ṣe sáà yóò kàn tún yí bírí yóò tún sọ̀rọ̀ ẹ̀ máa wò pé ìwòkan ẹgbòkan lẹ́kàtẹ̀ ọ̀gbọ́n a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa àwọn àlùfáà wa lábẹ́ ọ̀gbẹ́ lábẹ́ aṣọ àhẹ̀lẹ́sùn lẹ́sùn wal jamaa ètè kákòókò ti mọ̀ wọ́n mọ̀ náà ní mọ̀ wọ́n mọ̀ òṣìṣẹ́ ń dá wọ́n mọ̀ yìí tó kọjá pé ẹ̀ta tó ilẹ̀ náà lé wọ̀tá àwọn tó ilẹ̀ sunna wàmùhárọ̀ bá tó ṣe òun náà ní kápẹ́pẹ́ lọ síbi àtàwọ̀lẹ́yìn kápẹ́pẹ́ lọ síbi súnà kágbógunjì káṣẹ́bọ kágbógunjì àlùkùkù ọ̀dùnkọ̀dùn káfíhùn wọ̀nyẹ́lì wọ̀nyẹ́sìnkò wọ̀nyẹ́lì àti wọ̀nyẹ́lì kágbógunjì bídà àwọn tí ń ṣe ìta màwọn mọ̀ náà nílẹ̀ dáadáa yìí ọlọ́run dáa fún ọkọ̀ àkùnrin ọgbọ̀n àlékún dáadáa bẹ́ẹ̀ ọlọ́run dáa fún ọ والثبات على الحق والهدى ọlọ́dàkù tí ọjà ní mọ́ṣáàdì oúnjẹ tí wọ́n rí gbogbo omi tó bá wá kù sí àtàlá àrùn àtàlá èèyàn náà ni wọ́n wọlé ti màláìkà ẹlòmí àṣìkà wọ́n pè wọ́n màláìkà ní bí ó jẹ́ màṣù náà èèyàn ni wọ́n àmọ́ gbogbo omi ọba kù sí gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ọlọ́pàá àti àmójútó bẹ̀rẹ̀ látòrí àwọn àdìrú lẹ́nu ọ̀lẹ́dínlá ṣe àtúrà nínú wọn àti àwọn ẹni tó ṣe pé wọ́n padà dé nínú wọn ọ̀lẹ́dínlá ṣe ìbò àtàwọn tó ṣe pé sábàbí kan sí kejì ó lè má káṣí ẹ̀gbọ́n padà ni wọ́n bí lónìí gbogbo wọn náà oníkùtà àti ìdìbò sí lọ́dọ̀ ọ̀dínlá ṣe ṣe àlùfáà Kamal Ibrahim Abi Abdulsamad àwọn tí wọ́n fẹ́ lápọ̀ tó ní ọlọ́dà kò gbọ́dọ̀ ní ló ṣàbáwá sọ́wọ́dà sọ̀rọ̀ lórí láṣáṣà pé nínú àwọn ẹni tá a mọ̀ ń wájú lọ́dọ̀ tó ti pẹ́ pẹ̀lú àyè ni wọ́n ọlọ́dà kò dáadáa tá a ti ṣàǹfààní rẹ̀ lára wọn ọlọ́dà kò wọ́n ti náà ìrírí ẹ̀sán rẹ̀ èyí tó ju tí wọ́n lè ṣe lọ ọlọ́dà kò wọ́n ṣàbáwá sí wọn. nínú àwọn èèyàn tí mo máa rò pé mo jẹ́ gbèsè láyé tí mo sì gbọ́dọ̀ máa sá gbèsè wọn ilẹ̀ tábà àwọn náà làwọn ṣe ń wá ìnáwó kí ló fà á ẹjẹ́ ń sọ pé àwọn tó ti gbàgbé ó sì lè ṣe é ṣe kẹ́kọ̀ọ́ gbàgbé. gbogbo ẹ̀ bá di mo ní pẹ̀lú àwọn àfa ìyàwó fún bí lónìí. gẹ́gẹ́ mo ní kankan ni ó kéré ni ó tóbi ni ó ẹni àkọ́kọ́ tí kọ̀ọ̀kan mọ́ náà bàṣá ìfà gbogbo àwọn ṣe ń kàmá lè dé yìí ẹni wá ní yìí

ọlọ́mọdé àbá jẹ́ ọ. wọ́n bá ti wá ní ibà ìgbà náà ó pọ̀ tá máa ń pè nígbà wọn ìwà bóyá kò lọ sí ẹgbẹ́ àtúnléyìí olùbádàwì èyí ẹni pé àbá súnà bá díà ní bá díà ló ti wọ́n wà. àbá wa pàdé lágbára làwọn pé àbá àbó náà wá padà mọ̀ pé àti gbogbo lágbára lọ́ba ní a ah, àbá àpá oníbẹ̀rù pé ìdájí àtúbà ìdájí ni mo ní ọ̀gbọ́n sáré ìdájí mo ti gbó nǹkan bá nínú nǹkan lọ ní ah, ah. ẹ̀rọ á ẹni á wà ní kò sí ọ̀la ó wà fún ọ̀tún lọ́nà. káníjọ́ mi nà kálẹ̀ lómi ìwé wo pé à ọ̀ débi wọn lóde ìjọba máa àmọ́ ní á ní àbá lágbá náà fi sọ gbogbo ọ ọlọ́run kí ọ lóòótọ́ àmọ́ yóò dá ní ẹ bá ní kásánà wíjì yóò ní àwọn àǹfààní tó ló padà tí ó mú wa sábà ní kí ló ń pè mí ló dáàbò padà ó wà wọlé ìwà ìdàgbò wa ọlọmọdé àti ọjà ìmọjà bá sọ ọmọdé sọ̀rọ̀ ṣẹlẹ̀ pé mo jẹ wọn gbèsè àbí ìjẹ wọn gbèsè ẹ dáhùn mọjà máa mo jẹ wọn gbèsè. jẹ́mi náà bá wá wo ìlọ tàdàwíyà tí mo lọ ìlọ dáàbò padà tí mo lọ ìmbárántí àwọn dáadáa tọ́lọ́wọ́ bá padà lórí lọ́bẹ̀ náà sábàbí ti ń bẹ lára mi kẹ́mọ̀ pé ìkọ̀dọ̀ gbàgbé àdálò àgàlẹ̀fẹ́ rí bàbá ọlọ́gbà àbákan náà gbogbo àwọn àlùfáà àfọ́ríkà gbogbo ẹgbẹ́ àmọ́ èdè ìsọ́tá èsì nílé ìsọ́tá àwọn tí wọ́n bẹ́ẹ̀ nìkan ní ìsọ̀gbìn tí mo jẹ́ wọn àwọn gbèsè àwọn èèyàn tẹ́sí nínú àmọ́ṣáyì ṣe pé gbèsè tí mo jẹ àwọn àsìkò sísọ rẹ̀ tí tó ẹ́rìkì wọ́n sọ àsìkò sísọ rẹ̀ kò ìṣe kí ìjọba kò ì tí tó ó ti gbà tó bá tó tó àtòkọ̀ sọ. wọ́n ti lọ sí ṣe ìrọ̀pá àbẹ sàé hamza àbílọ̀ ọláwù tààlà wà náà wọ́n ti dada ìlànà ìlànà ìgbọ̀nsá bá ti lọ ọlọ́wọ́ jà bá ti wọ́n lè ṣòro ọlọ́wọ́ bá wà sàlékún dáadáa fún wọn. inú àwọn àgbàlagbà àti àwọn aṣíwájú dáadáa ká ní àdúrà ìwọ̀n wa apọ̀ nígbà táwa nínú mọ́tà àkéré ṣe wọ̀ àmọ́ tẹ́ ẹ bá mọ níjọ́ tí àwa ta kéré yẹn bá kú káàtà tí kan fara gbó lẹ̀ fún wa ẹ ṣe bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ tó fara wọn lò tẹ́bá dẹ̀ máa wọ ọjọ́ orí ti ń bẹ láàrin wá gbà mí láàrin ẹlòmíín mú àwa tá a tó kéré sí oríṣi àtìyọdún ó kéré jù ẹyọdún mẹ́wàá láàrin àwọn ẹlòmíín ẹyọdún mẹ́tọ́gbọ́n láàrin àwọn ẹlòmíín ẹyọdún méjìlá láàrin àwọn ẹlòmíín wọ́n wà jura wọ́n lẹ̀ bí ìgbà tó lè fọ́ ẹgbẹ́jọ ni wa ọlọ́pàá àgbọ̀dá sọ̀rọ̀ rẹ̀. mo wá rántí ńgbà tó parí lórí ọ̀tá látọ̀tọ̀ àdàbí àdúrà àgbàrá ẹ má fi lọ pé ọ̀dọ̀rí bọ́ọ̀kì ìdọ̀rí bàbá yìí wá sọ̀rọ̀ àwọn irú ìjòkó báyìí àti àwọn àyè báyìí ààyè àmì àwọn ọ̀rọ̀ àmì kan wá bẹ́ẹ̀ bí ìgbòrò wọn sọ láwọn àyè bọ̀ ìkúlè ní ọ̀kan alimọ́lá wà ní àtúnṣọ́ ló àwọn ọ̀rọ̀ yìí làwọn àyè mi àmọ́ ń jọ́ lásìkò bá yẹ ká sọ ẹ̀jẹ̀ àmọ́ sọ kó jẹ́ nígbà táwọn àbá àbá jáde láyé tán lájà tó bá sọ pé wọ́n kí yẹ dúró bí aláìkúrè lè ní kánú kan sọ lójú wọn náà káwọn náà ti ẹ̀ pé àti á kán lè káwọn náà sí dáadáa at least lè máa lórí encouragement wọn

àwọn agbọ́rọ̀ wọn bí ẹ̀mí ti kan á àwọn ìgbàdá yìí tó máa ń sọ nípa ìsìláàmù yìí ó bí àkùnjẹ àwọn ìgbàdá wà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn tí wàá débi máa ń ní èmi bá bá àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ sọ ní bá bá yìí àwọn tí àwọn lẹ́yìn máa ń ká mo ti wọ́n sọ́nà ẹ̀ àwọn ọ̀rọ̀ náà àwọn àjúwẹ̀ àwọn tíra ìgbà tó wá yá àwọn ọ̀rẹ́ tọ́ka ẹ̀jẹ̀ kan sí mi gbogbo wa lè máa fojú kéré ẹni náà tí ìgbà tó fi máa bá ti máa fojú wọn torí báwọn ti dúró àwọn ẹ̀fọ́ wa. ṣèké wọ́n ti máa ń pè wá ní wọlé wẹ́gbẹ́ rẹ̀ o àbá àṣàyè wọ́n ti máa ń pè wá o. alágbàlá ẹ̀sùn mọ́ nǹkan pẹ́ lọ́dọ̀ ó bá súnmọ́ ọ lóòótọ́. àwọn àgbà yìí àwọn àgbà à ń lo tv àwọn tv yẹn àwọn tíra àtàwọn ti lọ bọ owó ara wọn download wọ́n ti wá

kó wa bọ́ọ̀lù gbogbo ẹ̀ káfà kò fún mi gbé yá tó kọ́ rèé gbogbo àwọn nǹkan yìí kà sí ti náà ju àmọ́lù kàkà bá pàdé ẹni pé bá ní mo jẹ àwọn àbá àbọ̀ká àti láyé pé sùn mo jẹ wọn pé tàbí ìjọ pé ìjọba ebi wá ní sọ́sán ìwé ìsọ́sán tó dáwọn èèyàn bá rí táwọn náà ń dá sáwọn ọ̀rọ̀ kan lè ní ibi kan láti ń kò ibi kan láti ń pọ̀ lóòótọ́ wọ́n kọ́ wa wọ́n bá ti kọ́ yẹn lè jẹ́ tó ọmọọṣọ kí nìkan fún adára sọ̀rọ̀ ọgbọ́ kìí ṣe ìmọ̀gẹ́gẹ́ là ń kọ́ níbi ìgbógbó mọ̀kànlá ṣìlẹ̀ kọ́ yín. àmọ́ kọ́kọ́rọ́ tẹ ilé gbogbo lébi bá wà òun là ń gbélé yín lọ́wọ́ bẹ́ẹ̀ wá nígbà wa ti lọ́wọ́ tán gbogbo àwọn ọmọ yàrá fíkíò rẹ̀ yàrá usúlù rẹ̀ yàrá mùsọ́láwò rẹ̀ awárísí awárísí tẹ́rẹ́gẹ́ ìjọ tí ń bá ṣe rántí pé mo ti àwọn mọ̀ṣáyẹ̀wà àwọn àlùfáà wa ní dárò fàlà nígbèsì gbogbo àwọn àlùfáà àtàn ní contribution yìí náà kí mo ti àwọn ẹlẹ́jọba ìdè náà ọlọ́pàá tó kọ́lá ní ẹ̀sà gbogbo àwọn ìṣáyẹ̀wà

bẹ́ẹ̀ ni tòkó ìgbà àná tí wọ́n wà sí náà àjọ máa ti dúró rẹ̀ àjọ máa pàdé lọ rẹ̀ àmàdúgbò lọ́dọ̀ ọlọ́run máa sọ láàrin bàbá rẹ̀. àwọn bàbá bàbá kan náà wà ń bẹ mo ti mo ti tí wọ́n ní àwọn méjì nínú ọlọ́run àwọn àbúrò náà ló gbé àwọn àbúrò náà ní sọ̀rọ̀ ní tí wọ́n ní àwọn náà. àwọn méjì àwọn méjì náà wà ó kọ̀ mojú gán ní àwọn méjèèjì ó kó àwọn bàbá yìí àwọn náà ni wọ́n ní àwọn ìmọ̀ràn ọ̀rọ̀ àgbà ìmọ̀ràn ọ̀rọ̀ àríwòye ìpeni láti èyí gẹ́gẹ́ gbogbo ẹ̀ ló padà ń wúlò lónìí lẹ́yìn wá dúpẹ́ papọ̀ dúpẹ́ mọ́lọ̀ pé abálò àwọn èèyàn báyìí abáwọn àrẹ̀yìn ayé ọlọ́dàpọ̀ àhá abáwọn rìn inú ayé ọdún arábílẹ̀ tí bàbá wa tó ṣẹ̀ jáde láyé nínú àwọn tí gbọdọ̀ mọ́ mẹ́ṣẹ̀ tí wọn ọlọ́pọ̀ alhaji sọ́ọ́lẹ̀ ọba àbúrò ọba bàbá bí ẹ gbogbo wọn bẹ́ẹ̀ láwọn àgbàlagbà àgbàlagbà dáàmú wọn pè ọ́ di ọjà tó ní ká kọtùrùtù sínú ìgbésí ayé olú ẹ̀ ọlọ́ba àfihàn wọn náà ní ẹ̀sán ah, àsìkò mọ́gbọ̀n kọ́nà ti ní wọ́n àwọn ẹni ìgbèrè tí náà tó gbọdọ̀ ní máìkì lẹ̀ wọn ni wákàtí kan ojú díẹ̀ báyìí. jọba akọ́lé ni pé mọ̀sùlùmí yàtọ̀ àbá náà wọn àbẹ̀nà mọ̀sùlùmí yàtọ̀ àbá náà wọn àbẹ̀nà responsibilities àwa tá a jẹ́ bàbá ojúṣe àwọn bàbá bàbá lórí àwọn ọmọ wọn ọ̀rọ̀ yìí pàtàkì púpọ̀ gbogbo àwọn àlùfáà wa tí wọ́n gbé àkọlé ọ̀rọ̀ yìí kalẹ̀ ọlọ́run jọ ó ṣàwọn àwọn àṣọwọ́ ní ẹ̀sán olórí. ìṣẹ́nu ọ̀rọ̀ táwọn wò yìí níbi ọ̀rọ̀ yìí lágbára dé bí ìgbà tá a wá sọ̀rọ̀ àbíjẹ́ńgà àti náà ni. òbí mi jọ pé dàbí ìyá náà bàbá mi ò mọ̀ fẹ́ jọ pé dàbí ìyá náà aláìní jahannamu láti bá nínú náà ẹ wá wò pé àá tó ṣẹbọ ní ṣẹbọ ṣé máa ń mutí láyé ni ìmutí ṣé máa ń ṣe ìdìnnà ni ọmọ òun sọ bẹ́ẹ̀ kù sí a máa ta tẹ́tẹ́ ni ìta tẹ́tẹ́ bóò lójú wa ṣàpapọ̀ jahannamu ló ṣàpapọ̀ rẹ̀ àìṣe ojúṣe rẹ̀ lórí ọmọ rẹ̀ olùsọ ní ìlú jahanna afa ni aláwọ ìyá Ọlọ́run sọ ìyá àti ikú ìbẹ o. à ń pẹ nìkan ní Ubaydullah ibn Ziyad Ubaydullah ibn Ziyad ó ní ó lọ rí ṣe àbẹ̀wò Ma'qal ibn Yasar al-Muzani Ma'qal ibn Yasar al-Muzani.

inni muhaddithuka hadithan ọ̀rọ̀ yìí ní bó ti jẹ́ o àmọ́ bó ti jẹ́ o bẹ̀ ń kọ́ la bá wa lónìí bẹ̀ ń kọ́ la bá wa lónìí ó ní mo fẹ́ sọ ọ̀kan fún ọ ọ̀rọ̀ tí mo sì fẹ́ bá yìí sọ yìí tàbí ẹ̀túhù mi rasulillahi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ àdínẹ́bí sallallahu alaihi wasallam kò ti gbọ́ ó ní kódà ọ̀rọ̀ tí mo fẹ́ gbà ìṣọ́ yìí láwọ̀ alìmùtù ẹnìlẹ̀ àyà tí n bá lérò pé mo sì lè survive àárẹ̀ kì í ṣe mí bóyá ní ìmí sì lè kù díẹ̀ máa àdá fò ní nídìí sọ̀rọ̀ yìí mọ́ àmọ́ mo ti ń wò pa àárẹ̀ kì í ṣe mí mo lè mọ́ survive ẹ̀ máàkì níbi àdáàrí ìtàgé ni ọ̀bẹ́ ìdòláyé ní ìyá yìí ẹni tí wọ́n fi jẹ bí ọba ní ládùúgbò olórí ọwá ní ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ yìí inni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul mo gbọ́ tó ti ṣe lásìlá يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة Ọlọ́run bá ilé kó àwọn ẹ̀dá rẹ̀ kan lẹ́nìkan lọ́wọ́ ní àwọn ẹ̀rù rẹ̀. Jẹ́gbà máa ṣàbójútó wọn. Ẹ má gbàgbé Ike ẹni ọlọ́run bá wá pé kó máa mójútó wọn kó máa darí wọn àwọn àdìgbẹ́njọ́ tí ó padà jáde láyé ó kàn tó lórí lé wọn lórí lásán ni kò sí tó yọ títì bí bàbá dà wá sọ̀rọ̀ rẹ̀ ìkà ń jẹ́ bàbá lórí wọn lásán ni kò ṣàmójútó àwọn ọmọ náà a ó làjá ti wù ẹ tó bá ti dẹ́kun ilé ìwò ìlà àwọn ọmọ àwọn àléyé ìjàgbá àbí kí Allah subhanahu wa ta'ala ó fi àlùjànnà kó sọ di ìwọ ìwọ ẹni bẹ́ẹ̀ ọlọ́pàá sọ ní ìwọ wa. Abdullahi ibn Umar náà sẹ́yìn ọmọ tí òun ẹgbẹ́ ìgbà wọ̀rọ̀ yìí náà ó là nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé alá ẹ̀jẹ̀ ń jẹ gbọ́ kullukum ra'i àtàwọn olórí ìjẹ̀kọ̀ látàrí tí wọ́n gbọ́dọ̀ máa mójútó sí ń bẹ lábẹ́ wọn. Ànábì ní kullukum ra'i gbogbo yín lẹ dàbí ẹni tí ń darán jẹ báwo olori pírẹsidẹ́ǹtì ni gọ́vnọ̀ ni chairman local government ni báwo lórí ṣe jẹ́ olórí táwọn ẹ̀kẹ́ ń bẹ lábẹ́ wọn yìí kullukum ra'in gbogbo yín ládára jẹ bí àwọn gbogbo náà láti lọ́wọ́ yín kọ̀ọ̀kan nípa pé lẹ́yìn àwọn ẹran anábì wá kààbọ̀ anábì ní àmì ìrọ̀lẹ́bì aláàbì rọ́rìn anábì ní jẹ́rí olórí ìlú ta ní kó máa darí àwọn èèyàn adáranjẹ̀ ní jẹ́ fáwọn èèyàn wọ́n wá mọ̀sùlùmí àgbẹ̀ àmọ́ wá béèrè lọ́wọ́ olórí kọ̀ọ̀kan àwọn tí ń bẹ nínú ìlú lábẹ́ rẹ̀ kí wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ gọ́vnọ̀ nípa gbogbo ṣéèkì ilẹ̀ lábẹ́ rẹ̀ wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ pẹ́sidẹ́ǹtì nípa gbogbo ọmọ nàìjíríà wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa wa lẹ́yọ kọ̀ọ̀kan ni òun onípo olóyún jẹ́ pé ìwọ́n bọ́ bá fẹ́ kẹ́ ìgbà lóru dáadáa kan tó gbà á àwọn akáǹtẹ nínú ọ̀rọ̀ táwọn àgbà ìṣúná wa kó béèrè wa lọ́wọ́ rẹ̀ ṣé òun ti ojúṣe rẹ lórí àwa náà àbọ̀ ṣẹ́ni bí wọ́n ṣe wá béèrè lọ́wọ́ olórí tí gbogbo wa fi rí pé táì àwọn olórí mà dára anábì láwọn nìkan mà kọ́ wọ́n rọ́jò lò rọ́rin ara àhàdébẹ̀ ìdè gbogbo ọkùnrin kọ̀ọ̀kan baálé ilé kọ̀ọ̀kan bàbá kọ̀ọ̀kan adarajẹ̀ ni wọ́n náà jẹ́ fáwọn aráalé rẹ̀ àwọn àwọn aráalé ìyàwó àwọn àwọn aráalé àwọn ọmọdàbí àbọkùnrin ní ọmọ àtòbìnrin ní ọmọ wọ̀hún ọmọ sọ̀rọ̀ nánú alẹ́bí ní bàbá yìí náà tó bá ti jọ ìyá mọ̀ wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ òun náà nípa àwọn ọmọ rẹ̀ yìí pé báwo ni wọ́n náà ṣe tàbí wọn kìí ṣe pé ó kà fèjì kan náà lórí gbogbo wọn bá a ṣe ló lórí president Nàìjíríà yóò rojọ́ lórí Kánò lọ́tọ̀ yóò rojọ́ lórí gbogbo àdúgbò kọ̀ọ̀kan tí ń bẹ ní Kánò àdúgbò kọ̀ọ̀kan tí ń bẹ ní Kaduna àdúgbò kọ̀ọ̀kan tí ń bẹ gbogbo stéètì kọ̀ọ̀kan stéètì kọ̀ọ̀kan stéètì kọ̀ọ̀kan àwọn pírẹsidẹ́ǹtì ń bọ̀ wá rojọ́ lórí rẹ̀ níjọ́ gbé ọmọ rẹ abdullah wọ́n bèèrè lọ́wọ́ rẹ pé kí lójúṣe rẹ lórí abdullah ọmọ rẹ abdulrahman wọ́n bèèrè lọ́wọ́ rẹ kí lọ ṣe lórí abdulrahman ọmọ rẹ abdulrahim wọ́n bèèrè kí lọ ṣe lórí abdulrahim aisha sofiya maimuna gbogbo wọn ni wọ́n mọ̀ bí ẹlẹ́yọ kọ̀ọ̀kan pé kí lọ ṣe lórí eléyìí kí lọ ṣe lórí eléyìí kí lọ lórí àkọ́bí ọmọ ó ní ti mórí bọ́ lórí ẹ̀kejì ọmọ tó bá ń tọ́mọ ẹlẹ́kẹ̀ẹ́ta ọmọ ẹlẹ́kẹ̀ẹ́rin àbí wọ́n tá a ti ẹ̀bùn lọ́mọ ogún ìwọ́n tá a bùn tá a bùn lọ́mọ ọgbọ̀n o ti wá ń gbìyànjú látọwọ́ bẹ̀rẹ̀ àwọn the first ten of your children gbogbo wọn ló gbìyànjú lórí wọn láti ṣe ojúṣe lórí wọn ìgbà tí a mọ ti báwọn ọmọ mi ti wá ń kéré kò wá sinmi sára gẹ́gẹ́ bí ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn èyí ò wá fẹ́ sinmi sára pé ibi abájẹ́dé yìí náà ó yẹ ká lè sinmi tí kò bá ṣe ń tó yẹ kó ṣe lórí àwọn ọmọ tó wà lẹ́yìn ó ń bọ̀ wá rojọ́ lórí tiwọn náà nítorí pé dàm kìyàm anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí ni farrojulu ojúṣe wa rèé ẹ̀dá kúndà táwọn ìbéèrè ti oníjọ́ mi tọ́lọ́pọ̀ ṣàfihàn ìwọ̀n wa ọlọ́run a máa gbé àwọn àtẹ́kù ní ìgbà yẹn gbà mí àwa láti máa tó bá a ẹlòmíì lè máa tọrọ ọ̀pẹ́ bí máa bá jọ ọlọ́run ọlọ́run tó mú ọmọ síbi náà ọlọ́run tó mú ọmọ síbi náà ní ń tọrọ wájú ọlọ́run àmọ́ lọ lè mú pé àlùjẹ́kẹ̀ lájọ́ sí wò ní wọ̀ tá a bá ilé fún ẹ lọ́mọ àwòrán dúró rọ́ ẹ̀ àyà àhàlì lẹ́yìn bá a ti kù wọ̀ ọ̀lẹ́ ní ọ́ ojúṣe rẹ tó yẹ kó ṣe rẹ̀ áyà àmójútó ọmọ tó yẹ kó mójútó ọlẹ́ mẹ́lì mójútó tó bá wá mójútó ó lè pa sábà ikọ̀ wọná àwa a kọ́ wọná ọmọ àlìjẹ́nà lábẹ́kọ̀ jẹ́ èyí tí ọmọ ó fi wá jẹ́ sábà bí ikọ̀ wọná àyà nígbà ọlọ́run kàdà àìbímọ gbèrò ni ọmọdé àjìrí dẹ́rò ní ibi yìí ọlọ́run ti kọ́kọ́ mọ iná ni àmọ́ náà tá a fẹ́ gbà kó bí wọ́ àtàrà ọmọ lábẹ́ kó ti kọsẹ̀. jọba gbogbo aláta bí máa dá àtọ́ máa ẹ̀dá pẹ̀lẹ́dẹ́ náà máa dá àbára wọn sọ̀rọ̀. ẹnì ìdá gbàgbọ́ yìí tàbí kẹrí dá àtọ́ lómi àgbọ̀ yìí dáadáa. kìí ṣe pọ́ìntì tèmi wí àbí pọ́ìntì táwọn àfa wa wí àbí pọ́ìtì kí Islam wí fún wa kìí ṣe ojúṣe tó ń wí ni pé ìwọ bàbá ọmọ rẹ gbọdọ̀ jẹ́ báyìí ní ti dáadáa. kìí sì ṣe fílíọ̀ òbí ẹja gbọ́yé sọ́sẹ̀sì òbí òun kọ́ ni pé ọmọ yẹn wá successful òun kọ́ ni sọ́sẹ̀sì òbí fílíọ̀ òbí òun sì kọ́ ni pé ọmọ yẹn fẹ́ẹ̀. ọmọ yọ ọmọ bú òkọ́ ni fẹ́lú ẹ̀ gbà mí ọmọ wa successful òkọ́ ni success wo òbí gbà mí tóró ní ta fẹ béèrè lọwọ rẹ ọtọ èyí ọmọ yà ọ̀tọ̀ wọ́n béèrè lọwọ rẹ tó o bá mójútó ọmọ tá a bá kọ dáadáa ń gbà mí ìmójútó rẹ yẹn lè ṣùgbọ́n bí wọ́n bá ti sojú ṣe tiẹ̀ kí lọ mọ́wó yà ọwọ́ ọlọ́run yóò wà. ìjọ náà ń bá ti jẹ́ kọ́ mọ́wó yà ò lọ mọ́wó yà. tó bá wá ya dáadáa sínú ìwọ náà dùn láyé mí. tó bá wá ya dáadáa nídíwájú ọlọ́jọ́ gbé ìdàkìyà mọ́ a àtúnṣàlékún orí wọ̀ ni. àmọ́ ṣe rọ́dún ṣe dà wí. táà náà bí ìtẹnumọ́ fún wa sáńgò á gbé ojúṣe yẹn ó dúró pé ìwọ ìwọ gbọ́dọ̀ ṣe é rìgádẹ́ẹ̀tì ìrọ̀mọ́ya ìjúmọ̀ tí ń wí nìyí ojúṣe táwọn wíyì káfọ̀ wá sàlàyé ṣàmùmá òbí wá gbìyànjú ojúṣe òbí ṣe àwọn ìgbìyànjú ìdá padà bá sàlàyé ṣàmùmá ó wá ṣe gbogbo ìgbìyànjú ẹ̀dọ́ ọmọ padà lágbogbo ọmọ padà wá sí báńkì ọlọ́run àwọn àdúrà tó bẹ̀rẹ̀ èyí ọlọ́run àdánwò bẹ́ẹ̀ lọ́dún kan wá o àwa ti rọ́mọ kan ní ìṣòro ustaazu mi níbi tó lọ́hùn tí ó dé wọ́n ń pè ní ustaazu látájá champion ní nísìnyí lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ti láwọn òfin kan ló bọ̀ àwọn ọmọ tí wá wọn ní oníṣẹ̀ṣe o wọn ní dáláṣiṣe o ẹ̀dá kò ṣe aládùúgbà yìí ẹjọ́ ajó pọ̀ àdúrà wa lẹ́nu ọjọ́ mẹ́ta fìtínà àwọn oníranù yìí bó ṣe ń lọ lórí afẹ́fẹ́ àti bọ́pọ̀lọpọ̀ wá ṣe ń lu gáìdì díẹ̀díẹ̀ pẹ̀lú fóònù pẹ̀lú àwọn ọmọ wa yìí èyàn onímọ̀ o ọmọ òtí máa gba tẹ́rìbíà ní ìlẹ́gbẹ̀ẹ́kù ní ọmọ tá a ní ustaazu ní tó do níṣẹ̀ṣe nísìnyí díẹ̀díẹ̀ ló bẹ̀rẹ̀ kódà èmi tètè mọ̀tà tí ń bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ pẹ̀lú ṣẹ̀ṣe o níjọ́ táwọn ọ̀tá àwọn sàábé dé tí wọ́n ń gbógun ti sọ̀híhùn Bukhari òun náà ń bá wọn gbógun ti Bukhari ẹ̀rọ pọ̀ ń bẹ̀ ẹ̀rọ pọ̀ ń bẹ̀ tí ó náà máa sálárúbáwá tí ó máa ka gbogbo ẹ̀rí o kódà mo máa wọ́n mọ̀ ya wa kọ̀ kankan kó létí gbà náà pé ìwọ báwo ìṣọ̀gùsọ̀ ló ń sọ ìṣọ̀gùsọ̀ ló ń sọ àwọn tá a wí yìí àwọn ní máa fi ń ṣe profile picture rẹ̀ lórí Facebook bíbọ̀ pé àwọn àfa àtọwọ́ rẹ̀ Bukhari tó fi bẹ̀rẹ̀ tó kó ti Bukhari nù níbẹ̀ ló ti wá padà sáfẹ̀rẹ̀ wa ni kùránì tó ń sọ gan àwọn ẹ̀rọ kan wà ń bẹ àwọn kan dákẹ́ ni nítorí gbọ́ yìí pé a ah, ìkan náà ti ṣiṣọ́ ní kóró kò jẹ ni wọ́n náà fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yìí ẹ má jẹ ìtàn ká tó wí ká tó gbọ́ bó ṣe dúró ti àṣìṣe ń bẹnu kùránì yẹn àṣìṣe ń bẹnu kùránì tó bẹ̀rẹ̀ yìí àṣìṣe lógà ló fi bẹ̀rẹ̀ ẹ̀kan náà ló kàn sí pé ó sọ pé òun ṣe ìsìlámù pé mo kí ní ẹ̀jẹ̀ tí wàá jẹ̀ papọ̀ ọ̀hún ṣe ìsìlámù mọ́kò irọ́ àbíjá irọ́ ìrọ̀ níbi àwọn èèyàn ti pé tán ti bá sọ̀rọ̀ tán pa sóòdì ẹ̀ ó tún wá sórí Facebook kan padà pé òun tún ti gba Islam ashhadu an la ilaha illallah wọn lò káwọn aláṣìṣe náà àwọn yóò lòdì olóò gbádùn àwọn náà bá tún pé wọ́n tún kó ogun kó ogun ó bá tún jáde wá padà pé gbígbà padà tó gbà padà òun kàn gbà tó rí káwọn tí ń dòun láàmú ni ṣùgbọ́n ní ọkọ̀ òun àdébò ṣe ṣe jẹ́ ìsìlámù tó padà bí wá sí ìpínlẹ̀ tó ṣe ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn bá láwọn òṣè ìsìlámù mọ́ bẹ́ẹ̀ yóò kàn ó kàn ní ṣe mọ́nà ní kòtò ṣe gẹ́gẹ́ mọ́ àmọ́ tí ẹ̀yí àwọn wa àìṣe mọ́ rẹ̀ olóòpadà ní pé ń gbé bẹ̀rẹ̀ tí ń gbé gbúdò níyì ya ń gbọ́ tó náà pariwo pé ṣé lóòrò Islam tó ń gba wájú pẹ̀lú wọn tọ́jọ́ ń pariwo rẹ̀ tọ́jọ́ ń bẹ bá sì dé bèrè fún un ní ìgbéyàwó àmọ́ sọlá ń gbá wá lọ bí ọ̀pẹ rẹ̀ ní sọ́nà ní òru. òbí kan yóò du ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ tí wàá ọlọ́run níjà ní wẹ̀rẹ̀. ẹ̀dá kò ní akọ́lé táwọn àlùfáà wa ní àmọ́ wa bára wa sọ yìí ló fi já máa bára wa sọ gbogbo wa ẹ mọ̀jà bá àwọn ọmọ wa yìí ọlọ́run bọ̀ wá béèrè wọn lọ́wọ́ wa àwa gbọdọ̀ sojúṣe ti wa káwa lẹ́yìn wa sojúṣe rẹ̀ bẹ́ẹ̀ ọmọ ni di ọlọ́run tó kọ́mọ tí wọ́n ní bẹ́ẹ̀ jẹ́ mọ̀ pé fẹ́lẹ̀ ọdún wa fọ́mọ àti fẹ́lẹ̀ ọdún wa tó bá ṣe kó bí bá wa ṣe gbìyànjú ló yẹ kó ṣe ọmọ wa ti àtẹ́wò báyìí ó bá ti dọ́gbé ìdàgbé ìyáàmà wà kún lò fún mọ̀sùrù ló ń àmọ̀ ìyá tì yí bàbá rẹ̀ ó jẹjọ pé ṣojúṣe rẹ̀ tó bá lè á olúwa mi mo ṣe nǹkan ní aṣọ lórí ọmọ rẹ̀ mo ṣe báyìí mo wá ṣe báyìí mo wá ṣe báyìí mo wá ṣe báyìí àmọ́ èmi tó mọ yà rẹ̀ pẹ̀lú òkú ọ̀rọ̀ bàbá ò bá láàdá lórí ọmọ yẹn tó ní kó jà yàkúyà lọ́mọ. ọ̀rọ̀ mi ò ní ìjàmbá o. ìdàkejì rẹ̀ wọ́n wá ní pé ọmọ tá àwa tọ́ náà ọmọ tá sojúṣe wa lórí rẹ̀ akàn bí wọn dáa bẹ́ẹ̀ ìyá ò rí tiẹ̀ bàbá náà ò rí tiẹ̀ bóyá àdúgbò òbí táwa bí sí ni o ọmọ náà ṣèlú amọ́sálásí òun kẹ́ ń gbọ́ wà sí ó ra àwọn ọmọ tó ń kéwú wọ́n bá àwọn àbá àwọn àgbègbè nígbà fẹ́ràn tó kó wọ́n tó ń tó tó bá jòkó ó tún ìwà pẹ̀lú wọn bẹ̀ wọ́n tó bá ń lọ wá ìṣáájú bí náà lè kára wọn náà kánọ̀ tó bá ń tẹ̀lé wọn lọ bàtà ti fi dábì bọ̀ ọmọ ọmọ ẹ̀kọ́ ọmọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ó ti ń gbọ́ ẹ̀sìn yé díẹ̀díẹ̀ wá àti tàbí ìjọjọjúmọ́ ó ti yé súnà súnà súnà súnà ti yé ó ti pọ́ ọmọ ti ń dúró déédéé kò bá bá wọn ṣẹ́ bọ́ kò bá wọn ṣe bídà ó bá gbájúmọ́ sí ọlọ́run ọba tó ní kéjì ọmọ jẹ mọ́ ọmọ olówó fẹ́ jẹ àárọ̀ ọba tó kọ́ṣẹ́ kan ìbá tó ń jẹun lóòótọ́ kò nílé ìwé lọ́gbà tó sóbi jí ọ̀nà àmọ́ bí ó lọ́dọ̀ àwọn ń tẹ̀lé àwọn lọ́wọ́ àti ọlọ́run bá tẹ̀sí kẹ́ ó kọ́ṣẹ́ ayé rẹ̀ bá tó níwọ̀nba ń jẹ ìrọ̀rùn ń mú ìrọ̀rùn ìgbà tó pọ́ ogún ọdún tí pọ́ ọmọ bá ní a máa pa àwọn àrùsúnà tó dúró déédéé wá kódà ẹ máa pa àwọn àfáàsúnà tó dúró déédéé wá ẹ máa pa àwọn ìmáàmù ìmáàmù tó dúró déédéé wá ọmọ bẹ́ẹ̀ wá di ọmọ tá lọ́wọ́ sí jama ọmọ yẹn wá successful àbí wà successful ẹ dáhùn jama ó wá successful tọ ìjọba bá wá síwájú ọlọ́dọ̀ ìgbé náà ẹ̀dáhùn máa bàbá lẹ́jọ́ tí ó dáa torí kí wà kú ló kó mọ̀sọ̀ olóòrùn àrùn ẹ̀yà wọ́n wá bèèrè lọ bàbá pé ìjójúṣe rẹ tó yẹ kó ṣe lórí ọmọ ìjóṣe kì í ṣe áńtà ní pé ọlọ́run ọmọ mi lẹ́yìn náà rí tó jẹ ìmáàmù yìí ṣé wọ́n lọ sọ́ di ìmáàmù alùsùnà lọ́mọ mi tí wọ́n lọ sọ́ di alùsùnà àkọsílẹ̀ mi ọlọ́run ló ṣe lórí ọmọ yìí nǹkan alójúṣe tiẹ̀ gẹ́gẹ́ bí bàbá ṣé wọ́n ṣe é àbò ṣe é. jama mo rò pé ọ̀rọ̀ tí mo wá sọ lẹ́ẹ̀kan yóò ti wájú wa báyìí. ike ojúṣe wa tán ni àwa kọ́ra wa ń pa rẹ̀ yìí fẹ́fẹ́ ká gbọ́ ọdún dáadáa yìí táwọn àfáà tó rán wa létí èyí tá mọ̀ tẹ́lẹ̀ bóyá ti ń gbàgbé rẹ̀ yìí èyí tó pàtàkì ni tó ṣe pé tá bá dá ìyá náà bóyá tí ó bí ẹrù ní ìwọ náà rí ọlọ́pọ̀ sì ní àṣeyọrọ máa náà. ọ̀rọ̀ yìí kàwé obìnrin náà lọ́rọ̀ nẹ́bí wà lẹ́rù àtọ̀rọ̀ ìyàtọ̀ nàhálà bẹ́ẹ̀dì bàálì à. obìnrin náà dára lórí ilé ọkọ rẹ̀ wà yà mọ̀sùlùmí náà alimami bagawi alayhi rahmatullah nínú tafsir wọn wọn mú ọ̀rọ̀ àwa wọn ní ọ̀rọ̀ yìí alimami sufyan awo sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣáàrò rẹ wọn kọ bùkà náà ni àbí ká ní ìtàwọn ànábì Ọlọ́run tó ti lọ ni àmọ́ bí wọn ti bọ gbogbo alama ìta ànábì wa Yusuf alayhi salatu wassalam àti ànábì wa Yaqub tó jẹ bàbá àmọ́ àbá àmọ́ jẹ mọ kí lè má bá a má nígbà àwọn bàbá ànábì àpò tí ó rí ànábì yóò sùn bọ́ ọmọ rẹ̀ má arábàtú sí kànga títàlélọ́ tó ti lọ kí ni ànábì àpò mi ti dẹ̀mọ́ ẹ̀dà kí ni ṣe lálùbọ̀ àìsàn fún agbóhùn ìgbẹ̀nà lẹ́yìn rẹ̀ kọ́ ó ń sunkún ẹ̀jẹ̀ o ó ń sunkún àkàlọ́ ah, sọ fún ìsunkún àkàlọ́ ah, sọ fún ìsunkún. ẹgbẹ́ tó tó Yusuf kí láti ìṣe jama ìṣòkó. Anábì Yakubu. Kí ló dé dá Anábì Yakubu pé kò rí Yusuf ma. Ẹ̀dá níbi padà dé. ó kọ́ lójú tó ti gbé sunkún torí ànábì Yusuf ànábì ọlọ́run ní bàbá ànábì ọlọ́run lọ́mọ àní lẹ́mọ̀ ìdákọ̀ Yaqub wa Yusuf alayhi salam níjọ́ tí ànábì Yusuf wá pàdé bàbá rẹ̀ ànábì Yaqub علق كل واحد منهما صاحبه وبكيا أو وبكى وبكيا làwọn méjèèjì náà bá pàdé ara wọn àwa bì mọ́ra wọn wà bá kẹyà àwọn méjèèjì wọn sùnkún àwa jọ ń fún yẹn fún pàdé ara wọn. ẹ kó ju bàbá ti lágbà tí wọ́n fi pàdé sáárọ̀ ti dẹ́wọ́ dára o torí ìfẹ́ padà lọ́dọ̀. wọ́n ní bẹ̀rù wọn pàdé aláàbẹ̀bí Yusuf wa ń sọ fún bàbá rẹ̀ pé yá àbájú ìrẹ bàbá mi bàtẹ́yì ẹ sunkún sunkún sunkún sunkún títí. حتى ذهب بصرك بكيت حتى ذهب بصرك ẹwà sunkún títí ẹ̀ẹ̀tì wá fi padà rí màmá alam ta'lam anna al-qiyamata tajma'una tàbí ìmúṣẹ́ gbàgbé pé bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀rí mi mọ́ láyé ṣé bẹ́ẹ̀ mọ̀ wá padà àdégbògbè ìdàgbìyà mọ́ àkúyẹ́kẹ́ wá sunkún tó báyìí ọ̀rọ̀ làbàdá ọlọ́run náà bí àkóbìnrin ọrísọ̀rọ̀ kò lẹ́jọ́ sí ìkí ṣukú tó bá lóòótọ́ nígbà èmi náà mọ̀ pé padà pàdé ẹ lóòótọ́ pàdáàkì àmọ́sọ ọmọ tí ń pa mí lẹ́kún ó ní pé khashitu an tasqata dinak fayuhalu baynaka wa bayni wa baynak ó ní tí ń pa mí lẹ́kún ní bẹ́ẹ̀ ń bà mí ó máa ṣe pé níbi tó lọ tó tù mí ò tó yìí ṣé ẹ̀sìn ọlọ́run tí mo mọ̀ ọ́ mọ̀ ṣé kò ní ti jábọ́ kúrò lọ́wọ́ rẹ̀ tẹ́sì yìí bá wá jábọ́ kúrò lọ́wọ́ rẹ̀ ìpàdé tó yẹ ká wá pàdé ń jọ gbé ìdàlùkìyàmọ̀ àwa lè pàdé mọ́ torí pé jáde kan bá ilé fẹ̀ sí lẹ́nu àwọn méjèèjì ìtumọ̀ rẹ̀ ni pé ẹnì kó máa bẹnu àlùjọ náà ẹnì kó sì máa bẹnu náà ó ní jẹ́ pamílẹ́kùn rèé ṣẹ́sí ò sì ní sọnù lọ́wọ́ ọmọ yìí. jẹ̀máà túmọ̀ sáà ń fi ni pé a jẹ́ sí pé ká ní pé a fẹ́ mọ̀ tó yẹ ká ṣe lórí ọmọ wa ìwé ẹ̀ náà ni practical experience fún latini ọmọ wa tá a bá bí ojúṣe wa lórí rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ tá a bá wá mọ̀ dán a gbọ́dọ̀ ṣe é kìí ṣe akànbímọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ káàdì mójútó ọ̀rọ̀ ẹ máa fi ṣe ẹ máa rẹ̀ jù lápapọ̀ àti a máa fi mọ̀mọ́ lápapọ̀ ká máa rẹ̀ náà ọlọ́run tà nípa ọmọ kálukú wa àmọ́ bá a bá ṣe ń rọ́jú bí wọn ẹja máa mọ̀ bá a máa rọ́jú tọ̀ wọn. tẹ̀lé ìta ń wí yìí wọ́n darẹ̀ láàmú ìjálò ní ọmọ ọmọ sí pé à lóyá títọ́ tà ń sọ onídàámọ́ lọ wá àwọn skul kan tí ó mọ̀ náà wá lówó lágbára wò ká àwọn ilé kí ó kan tí ó mọ̀ náà wá lówó lágbára wò ká yíò kan tó sọ fún ọ ìyẹn kọ́ o gbogbo dágbára rẹ ò bá ti ká ẹ̀sìn yóò lábọ̀ ẹ̀ lọ. gbogbo tá a bá ń gbọ́ tá a bá ń rí ibi wọn ní ìsìláàmù ní ká máa ṣe ẹjẹ́ àmọ̀ pé ká ṣe ní bágbára wa ti mọ ni kìí ṣe ká ṣe bágbára wa ò yóò ká. ọlọ́mọdé àmì àti ìlú rẹ ó ṣàlékún dáadáa fẹ́ lọ́nà. wọn ní tó bá ní gbọ́n fáàrí lórí pé kí ni jọba lórí ta pọ̀ kìí ṣe púpọ̀ ti ẹ̀yẹ o àwọn ọmọ bú èyí àwọn ọmọdé àtọ́jú ẹbí ṣe báyìí o ẹ̀wù bíbí jẹ́ àti rí o oníbí jẹ́ òsínú ẹ̀dá àtọ́jú ẹbí ṣe báyìí o lẹ́ni àti ìṣe gbọ́dọ̀ gbìyànjú pé ọmọ wa gbọ́dọ̀ wá ní ọmọ táàdì náà bí ó fi ṣe báyìí sọ́wọ́ àrùn sọ́wọ́ adábí tóun bá rà kan nígbà táwọn àtàwọn àdúmọ̀ àwọn máa lọ bí odò àbàtà àdúmọ̀ mi kákọ́ ẹ wá mú mi odò àbàtà wọ́n níbi abá ti ń lo àwọn nǹkan ó tẹ̀lé wa àmọ́ wọ́n ó da wọn padà èmi àti ọlọ́mọ ti wá ní ó padà. da wọn padà àwọn wàbí ríwáyà ummati ummati àwọn àlè umma mi náà ni wọ́n àwọn èèyàn mi náà ni wọ́n ẹ tún dáwọ́ padà ní àádáwọ́ padà innaka la tadri ma ahadathu ba'dak ìwọ́ rí wọn ní ìrí àlè umma rẹ ni àmọ́ dálẹ̀ ìgbà ọ̀rọ̀ tán ó máa ọmọ ìlú àti ọlọ́ta kọmọ́ṣà tó wọ́n lórí àwọn ọmọ wa níjọ́ sí ìjà lórí ìyá wa. ìtọ́tẹ́ sí wáyé a wá fẹ́ mójútó yìí ọ̀nà wo la máa wá gbà táàbì rí nǹkan náà mójútó táàbì lè mọ́ níwọ́ ní iwájú ọlọ́run wa subhanahu wa ta'ala táàbì ti fi jẹ́ ẹni ẹ̀rẹ̀ iwájú ọlọ́run níjọ́ ìgbéǹde tí ó tójú ṣe ìwà lórí ọ̀nà ẹyọ kan náà ẹgbọ́dọ̀ máa kí gbogbo ẹyọ kan gbogbo ẹgbà gbogbo gbogbo ṣùgbọ́n ẹgbẹ́ náà rà ẹ̀yà ẹyọ kan náà wọ́n fi wá. amájẹ́rì ìkẹyọ kan yẹn ìkẹyọ kan yẹn gún báyìí ọ̀nà ọ̀nà yẹn ló wá pọ̀ ó pọ̀ bí pé bẹ́ẹ̀ bá ní a máa sọ látò nídọ̀la àrè ó pọ̀ bí pé àwọn àfà ń kọ lórí rẹ̀ wọ́n ń kọ onímùdáládù kan wọ́n ń kọ onímùdáládù méjì lórí pé wo làáṣà àti àti ń sọ yìí kan ni kan yìí wá ní ọ̀nà wo làá wà gbà ọlọ́pàá àti ọrọ̀ bẹ̀rẹ̀ àdínà kí ni nǹkan yọ kanáà ó náà ti pé tẹ́ǹṣẹ̀ àtún àwùlá àálàlù ẹ̀wù bí ìyà ìlélá ìṣọ̀tánà owó dáadáa ó tán ẹyọ kanáà tẹ̀lẹ́bíyà tó àwùlá àálàlù ẹ̀wù bí ìyà ìlélá ìṣọ̀tánà àwọn ọmọ wa atọkùnrin wọn àti obìnrin wọn a gbọ́dọ̀ mọ́ wọn a sì gbọ́dọ̀ darí gbogbo tí ó mú wọn mọ́ra wọn ní ẹrú sí Allah subhanahu wa ta'ala tí ó jẹ́ kán ríra wọn lẹ́ni táwọn gbọ́dọ̀ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala tí wọ́n fi ríra wọn lẹ́ni táwọn gbọ́dọ̀ jẹ́ àtẹ̀bí olùbẹ̀rù Allah subhanahu wa ta'ala. Ó tán. Ó tán bó o ti ìṣá báwo lọmọ ọwọ́ ó ti jẹ ní ọgbọ́n tọ́nà bí wa lọ. tẹ bára kan bẹ náà kúrò ó ní wà máa kọ lákòókò dínà wà ní ìṣà ìlà yàgò. ó lóun ìdálìjẹ̀nú àtàwọn èèyàn lásán kọjá kí wọ́n lè mọ wá sí mi bí èmi bàbá bá ṣe rò pé ọlọ́run ni mo wá sí o ọmọ tí wọ́n ń bi mí náà kí ló wá dé láyé ọlọ́run ni ìgbẹ́mi mo wá wakọ rẹ̀ wálé ayé yìí ọlọ́run wá rẹ̀ tí látọ̀dọ̀ tèmi pé kémi ó kọ́ kí n tọ́ kí n darí ọmọ náà ní sí bí ó ti dá ọlọ́run ọba rẹ̀ mà kémi bá ti wá tọ́ kí mo darí ẹ̀ síbẹ̀ tí mo kọ́ ní gbogbo ọ̀nà tí ó béèrè tí ó fi dá Allah subhanahu wa ta'ala mọ̀ tọ́mọ yìí náà bá wá gbọ́ tọ́mọ yìí náà bá wá gbà tóun náà wá tọ́ ìlànà tí mo là kalẹ̀ fún ọmọ náà kú oríire èmi bàbá rẹ̀ náà èmi náà kú oríire oríire tèmi bàbá yóò wá jẹ́ méjì oríire àkọ́kọ́ ni pé màá soríire pé ọlọ́run tó bá bíbí lálùkì yá mọ̀ ṣọ́ọ̀ṣì ojúṣe rẹ màá rí nǹkan present pé mo ṣe ojúṣe mi màá tún wá jèrè ọmọ náà látàyé ń bí kó tó ti jọ́ ìjẹ́ǹde alùkìyàmọ́ torí ọmọ tí ń bá ti fi tọ́ ọlọ́run kọ́ ọlọ́run ó tún bá ń kọ́ padà pé àfi kó ṣe dáadáa sí èmi bàbá rẹ̀.

ẹ̀sìn ọlọ́ọ̀ni o ní mo péjọ máa ẹ̀sìn ọlọ́ọ̀ni o ẹ̀sìn ọlọ́ọ̀ni o ọmọ tá a gbé ní èmi lọ́wọ́ ọkùnrin wọn ẹ fi bẹ ọlọ́run kọ wọn ọlọ́run kẹ́kẹ́ darí wọn padà lọ́dọ̀ wọn lọ obìnrin tá a gbé ní èmi lọ́wọ́ ọlọ́run lè fi kẹ́ dá wọn padà lọ́dọ̀ wọn lọ́wọ́ subhanahu ẹgbẹ̀ tí mo wá ní pọ́ìntì kan náà ni pọ́ìntì ti clear jà bí ó clear ẹ̀ dábìlì mọ́tò náà ó ti clear ó yá báwo la ṣe wá lè àchíìvù pọ́ìntì afẹ́fẹ́ sí ọlọ́run kọ́ máa àbí ọ̀nà wo la máa gbà láti fi ẹ̀sìn ọlọ́run láti lè fi kọ́ ọmọ ọlọ́run sábẹ́ ọ̀kan ọlọ́run ti sọ fún wa lọ́nà kò àríwá ayélujára amánú قوا أنفسكم وأهليكم نارا وقولها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ẹ̀fẹ̀ sí ọlọ́run kọ ma yé kẹ́ẹ̀dẹ̀ protect àwọn ọmọ ìkú òdìrí kan wọ́n lọ́rọ̀ bóò lọ́mọ wọ́n ó sì wá jóòrù sí lọ́wọ́ bóò lọ́mọ wọ́n ò ṣe ní wọná ọlọ́run ọ̀dàwó la bẹ́ẹ̀ dá báwo láti fẹ́ ṣe é táàfi móríwọ́ ó ṣe é ṣe jọmá láti lè ṣe ojúṣe yìí àwa nígbà ti lè gbìyànjú ẹ̀ ẹ máa gbàgbé pọ́ìntì yẹn ti lọ ọmọ yìí náà wá padà gbàtọ́ lọ́hùn bá ti ń darí ẹ̀ síbẹ̀ ó wá kù sọ́wọ́ tádé ó kù sọ́wọ́ àlọ́ ó kù sọ́wọ́ àlọ́ ìwọ òbí lè má fẹ̀sìn ọlọ́run kọ́ mọ́ àmọ́ ọmọ tọ́lọ̀ ń bá ti kọ pé àní ẹ̀sìn ni ló ń bọ̀ wá gbé lárugẹ kí lọ mọ́ máa ṣe jẹba ń bọ̀ àṣẹ ṣan lọ. abójúṣe ṣe gẹ́gẹ́ bí òbí la ọmọ kúrò kó mọ̀ ọmọ padà lọ́sọ́dọ̀ ọ̀dọ̀ wo làwọn àgbà ọ̀nà àkọ́kọ́ tí agbọ́dọ̀ ti kọ́kọ́ gbé bá fẹ́ láti ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ níbi tí ọmọ ti bẹ̀rẹ̀ àti títọ́ ọmọ ti bẹ̀rẹ̀ ó ní irú ìyàwó la fẹ́ wà fọ́ mọ kókọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ó túmọ̀ sí pé àṣé mo fẹ́ jẹ́ kọ́mọ mi jólù sínú wọn mọ̀ yìí mo fẹ́ rí bí mo rí bọ́ bí ojúṣe tọ́lọ́ mọ̀ wá sí mí yìí kìí ṣe mo bímọ tán màá tó bẹ̀rẹ̀. tí ó bá ti bọ́ náà ṣé yóò tètè mọ̀.

mẹ́rẹ̀ẹ̀rin kò sí lókun bẹ̀. lè máa dẹ̀ á níjọ́bẹ̀ yóò wọ pé á ah, kù lọmọbìnrin yìí alhamdulillah èèyàn bá fẹ́ lu ilé ìyàwó ní jẹ́ èèyàn náà mọ̀ jẹ́ láwọ̀ yóò ni a mọ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣílábù wàlìjàmáàlìá ìgbà míì akọ̀wò ni pé ah, ọmọ yìí ló ọmọ ló dá tó báyìí yóò lẹ́wà kódò tó lè níwà máa látara ẹwà tó níyì yóò wù wá pé ilé Yorùbá ti jẹyàwó wa ó di mélòó jẹ máa alábìlà máa wò ẹlẹ́ẹ̀kẹta ọ̀lẹ́hàtẹ́bíhà a tún máa ń wo pé irú ìdílé nílé ìdí jáde yìí léèyàn bá fẹ́ ọmọ ń bẹ iyì tí wọ́n ní nínú mọ̀lẹ́bí yẹn iyì náà ti di odidi èèyàn ọdí mẹ́ta arábìnrin ni wà nídí ní ha ìjẹ́ ẹni tí tó máa wò òní èèyàn tó wò pé èyí ah! ti lọ dáadáa ẹni gbàgbé ẹni ṣe kí ni ó ti lọ dáadáa ẹ wa lórí ọmọ kó tó lù sí lọ àwa lọ́nà tá lè àti ìwẹ̀ láwọn kọ́ mú pẹ̀lú irú ìyàwó wò lábẹ́fẹ́ adẹ́bí láàmú wù ẹ̀ adẹ́bí wa ní nínú mẹ́rẹ̀ ni adẹ́bí kàmú wù ẹ̀lẹ̀ kò bọ́ ìkẹsẹ̀ lọ ẹ̀ nínú àwọn ọ̀nà tá a máa ń gbà fún kíkẹ́ orí ẹ̀sìn báyìí ló yẹ ká kọ̀ rẹ̀ ọ̀nà yìí wà bẹ́ẹ̀. tẹ́lómi ò bá tó àdìsí wọ́n dé adẹ́bí ní ẹ má wo owó ẹ̀yàwó ẹ má wo ẹwà ẹ̀yàwó ẹ má wo fámìlì ẹ̀yàwó ẹ̀sìn nìkan ní ẹ̀wò ńgbàkọ̀ gbàkọ̀. Ànábì sọ táwọn èèyàn máa ń wò, wọ́n máa ń wò báyìí, wọ́n máa ń wò báyìí, wọ́n máa ń wò báyìí, wọ́n máa ń wò báyìí. Àmọ́ nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí, èwo ni wọ́n wà á mú Ànábì wa jù wá pé báwo báwo ìdá àdìdì. Sórí ìwọ ni ẹ ṣe. Èdè wa ó ti sórí ire látara bí ẹ. Èyí tó lẹ́sìn yẹn tó bá ṣe kóòun bá fẹ́ tẹ́lifàtì yàdá. ṣé ìta ti tẹ́ni tó lẹ́sìn ìrọ̀rùn ti kọ́kọ́ bá wa ná lórí ojúṣe wa lórí ọmọ wa. torí pé tí ó bá ti jẹ́ pẹ́lẹ́sìn láfẹ́ tó bá ń bímọ fún wa kí lọ́mọ owó mọ̀ rí lára rẹ̀ ẹ̀ dáhùn mọ́ kí ni yóò mọ̀ rí lára àwọn táwa náà bí meanwhile àkọ́kọ́ ilé ẹ̀kọ́ tó mọ́ kọ́kọ́ mọ́ ń lọ ń gbèsè ayé rẹ̀ ìyá ni. ọ̀dọ̀ ya lọmọ tí mọ ń kọ́ bá àti sọ̀rọ̀ ọ̀dọ̀ ya lọmọ tí ń kọ́ bọ́ mọ ń kọ́ bá àkúrà bá àti mọ ń ṣe gbogbo nǹkan bá àti mọ ń rẹ̀rìn bá àti mọ ń jẹun bá mọ ń sọ̀rọ̀ ẹ máa lọ ìyá tó pé mọ ń sáré jẹun ni ẹ ọmọ ọmọ náà mọ sáré jẹun torí ẹni tó kọ kí ni ṣe ẹ máa wọ ọmọ yẹn náà kí ló náà máa ṣe ló máa smile ìyá tí bá sì máa ń lejú kókó náà bẹ́ẹ̀ bá fi ọmọ rẹ̀ ti dàbọ̀ sí ah, ah! gbogbo nǹkan ló fi jọ ìyá nù. kí ni kan bẹ gbogbo wa náà láti lọ jẹ́ yẹn káni bàbá sì mọ ní kọ ẹ wà àwọn ọmọ wa obìnrin ẹ lọ ọmọdún ọmọdún márùn tó bá rí sẹ́nì kankan lẹ̀kùn tó sálámà tó wà wálé tó bá ti di pé ọkùnrin ni ẹ máa lọ wò ọmọdé bẹ́ẹ̀ ni o òun náà sáré máa lọ mú ìjà àyíbẹ̀kọ́ ìjọba tẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ torúbà pé tí mèèyàn kan bá ti kan lẹ̀kùn tí èṣe dábẹ́ àwọn bí tí màmú òun kọ́kọ́ máa ń lọ ṣe ni pé máa lọ rèé mú ìjà ìtumọ̀ fásifárù rìzáàtì ní dárí bá yàgà tọ́rọ̀ bá dọ̀rọ̀ fẹ́ tọ́jú ọmọ rẹ̀ ọmọ yóò ti kọ́kọ́ kọ́ a lot lọ́dọ̀ ya rẹ̀. ẹ dákun ẹja wo olú ìyàwó náà fẹ́ o ẹja wo olú kí ni jọba ẹja wo olú ìyàwó náà fẹ́ o torí pé ìyàwó náà fẹ́ fẹ́ yìí ó ní tí ó lápa lórí àwọn ọmọ wa. Anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àbí Aisha ọmọ ìlú Ẹnu ìṣẹ́lá sallallahu alaihi wa sallam sọ pé tàkọ́yàrú nínú pàfikò anábì ni àtọ̀ yín tó fẹ́ jọmọ lára yín ẹ̀ǹtẹ̀ sáfi fẹ́ fẹ́ dàbí tàkọ́yàrú nínú pàfikò mọ́kà wò pé àdíkébí náà káàdíyàwó kan káì mọ́lì rẹ̀ mọ́kà wáyàwó kan mọ́kà wáyàwó kan wá ẹlẹ́sìn tó bá wá lẹ́sìn àwọn ọ̀sán mẹ́ta tá àmẹ́bí tàdúrà tó bá mú wá ní ìmọ̀ alhamdulillah oore lẹ́sìn ó tún wá lówó àdìgínì jọmọ́ alhamdulillah oore lẹ́sìn ó tún wá níwà ó lẹ́wà ó ní kíkí láàmọ́ ṣe àdùgbẹ̀fọ́lọ̀ oore lẹ́sìn ó tún jáde mọ́ bá mìíràn tó dá àdùgbẹ̀fọ́lọ̀ àmọ́ sọrí tóbìnrin bá lówó kí ò lẹ́sìn lórí ló pé o tóbìnrin bá ní ẹwà kí ò lẹ́sìn lórí ló pé o tóbìnrin bá jáde nínú mọ̀lẹ́bí tó dáa kí ò lẹ́sìn jẹ́rì ló pé wọ́n sunkún lọ́ra o kó lè lè padà fẹ́ kún tó gbé ìdàlù kìyàmọ̀ fún o kó lè má jẹkún ọ̀la kó lè má jẹkún àlùkìyàmọ̀ jẹ́ kí ẹ̀sìn yẹn kọ́kọ́ jẹ́ ìyáàrù àkọ́kọ́ náà òní kó kọ́kọ́ jẹ́ òṣùwọ̀n àkọ́kọ́ tí àwọn òṣùwọ̀n tó kù tí ó jẹ́sẹ̀ máa wá tẹ̀lé ó ti lẹ́sìn ṣó tún wá ní báyìí ṣó tún wá ní báyìí ànábì tún wá ní وأنكحوا الأكفاء وأنكحوا إليهم ẹ tún máa wá àwọn èèyàn tó ṣe pé wọ́n bá tún wá wá compatible tẹ́ mọ̀ pé àwọn eléyìí tán bá jọ lọ wá pọ̀ èso dáadáa ó tún jáde láti rẹ̀ ẹ ti wò wọ́n wọ́n jọ tóra wọn wọ́n jọ wọ́nra wọn wọ́n jọ bára wọn dọ́gba níjẹ́sì níjọmọlúwàbí ní tiwà ní ti sátọ́ọ̀sì náà bákan náà kẹ bá ti ń rí wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n fi jọ lọ papọ̀ ọlọ́pàá ṣàbá wa tó àwọn ọmọ ìka àkọ́kọ́ gbogbo ẹni wá mẹ́tọ́ ọ̀mà ìjẹ́lẹ̀ kejì lẹ́yìn tá a bá ti ṣẹ̀ṣà rú ìyàwó ìgbàfẹ́fẹ́ torí bá a fẹ́ àti ìbùkọ́mọ wá jẹ́ ní ọlọ́run a ti ṣẹ̀ṣà ìyàwó ìwọ bàbá náà àdìwọ náà ẹ̀kọ́ jọba ìwọ bàbá kánikíni kálíwọ náà. torí bọ́mọ bá ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyá bẹ́ẹ̀ náà lọ́mọ máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá. èmi àti yín náà ti bímọ kalẹ̀ lónìí alhamdulillah ọlọ́run ọba àtọ́jú àwọn ọmọ wa. ṣe ẹgbẹ́ tí gbogbo wa bá jọ dùkú dáadáa tá a bá wú àwọn ọmọ wa dáadáa. èmi àti yín á rí sáfọ̀ pé á ah! kúrò bá àbá ti sọ ọ́. ilé lọ́wọ́ àádì tábà kì í ṣe tí wọ́n wí ni pé àwọn obìnrin ń jọ ya wọn àwọn ọkùnrin máa ń jọ ọba ọmọ obìnrin yóò mú inú wà ìwọ bàbá yóò mú inú wà ìyá ọmọ ọkùnrin yóò mú inú ìwà ìwọ bàbá yóò mú inú wà ìwọ ìyá èmi àti yín ká wo àwọn ọmọ wa a mọ̀ rí àwòrán wa lára wọn. ó tún wá lè yé wa dáadáa kébì àti yín náà tó reflect lórí àwọn òbí tó bí wa fẹ́mi ti jòkó báyìí nìtì mo mọ àwọn ẹni sí ìwé ìkẹ́ tí mo mọ̀ pé a yá mi bí mi láyọ̀ ká lọ́mọdé àwọn ẹ̀kẹ́ ìyá mi mọ̀ wà ẹ̀ àyà mi ò gbà nọ́jẹ́sì èmi náà ti gba ìgbà nọ́jẹ́sì mo mọ̀ pé ọ̀dọ̀ ìyá mi mo ti tọ́ ilé yìí mo ti máa wọ́n ara mi pé ah, dájú àdúgbò ń ṣe báyìí láwọn èèyàn kan bá rí nígbà náà tó mọ dájú aláwọ̀ bá fi rọrẹ̀ áá ah, ah, aláàjì lọ fi lọ́bẹ̀ lè wọ̀ bẹ́ẹ̀ wá lẹ́yìn náà lẹ́yìn náà bá jókòó ẹ mọ̀ ń jẹ́ mọ̀ pé á dájú ni mo fi lè jọ mọ́rin ni mo fi lè jọ gbogbo àníyàn báwa ṣe wá kọ́ nǹkan lára àwọn òbí wa bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa náà kọ́ nǹkan lára wa ọmọ tí wọ́n wá fẹ́ kó jẹ́ olùṣe lọ báwo ni wọ́n gan ṣe rí níwájú ọlọ́ ọmọ tí wọ́n fẹ́ kó jẹ́ olùbẹ̀rù ọlọ́ báwo ni wọ́n gan ṣe bẹ̀rù ọlọ́ tó ọmọ tí wọ́n fẹ́ kó jẹ́ olùgbàfà fọlọ́ báwo ni wọ́n tó dé òbí rẹ̀ báwo ni wọ́n náà ṣe gbàfà fọlọ́ ọ̀bà tó dé kéde orí ọ̀sẹ̀ mi wò. ó já sí pé gbogbo ẹni bá fẹ́ nílé ìgbìyànjú pé a mo gbìyànjú kọ́mọ mi jẹ́ ní ọlọ́run ṣé wọ́n fẹ́ wọ́pọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà. bífọ́ àkókò kan ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kọ́ ọmọ ní kíkọ́ ọmọ jẹ́ lọ́kọ́ máa kọ́ nǹkan ní ìláìṣe tó ní pọ̀. àwọn kéèjì kìnnìkan àwọn ọmọ mi kan àwọn ọmọ mi inú ilé máa ń ṣe kìnnìkan. mo wá fún ọmọ tí ó kàn náà ụwa lẹ̀ tó ṣe jọ wá rẹ̀ ọmọ ụwa. ló wà nílé gbọ́ta ó bá yìí báyìí kò sí ọgbọ́n náà ó bá fà báyìí mo wá wò ó sí kàrọ̀bà nínú ìwọ ní ìrògbọ̀n nígbà ọ̀pá ìrògbọ̀n òun náà kú sẹ́yìn ìjẹ́ ìwọ̀n tó ń gbà mú pọ̀tún kà sí ní lọ́wọ́ àti ìdí òkè láti wá máa ń fa irun ògbọ̀n èmi náà fẹ́ máa fa irun ògbọ̀n kì í sí mẹ́. èmi àti yóò máa wọ ìyàwó wá nílé àwọn ọmọ obìnrin àwọn ọmọ tèmi ọmọ ọdún mẹ́rin márùn-ún láti wọ́n máa wá tó bá dàpọ̀ ẹ̀yìn jù náà àbú àárọ̀ rẹ̀ wọlé kọ́ àárọ̀ rẹ̀ wọlé kọ́ kò bá gbèyí mẹ́pẹ́ ní ìkọ́bù ìkọ́bù tó lè padà dé ibi ọ̀rọ̀ náà tí ó ti lónìí nígbà àmọ́ inú kọ́kọ́ bí ìfẹ́ nìkan yẹn sún ọ lẹ́nu níjà fẹ́jọ̀ wa ìyá wa tó bá ti jẹ́ múra ká pátápátá kí náà mọ́ bí lé nìkan. ilé alágbàrá bí wọ́n rájọ àwọn ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ̀ mo mọ̀ pé yóò ti mọ̀ ṣẹlẹ̀ kìí ṣe náà ó jẹ́ pé gbogbo àwọn ọmọ tó máa ń ṣe lẹ́yìn náà àwọn náà ti dàgbà níjù àwọn náà ti láwọn bàbá àwọn ìjẹ̀sí alágbára dáadáa ẹ wà ara wọn kó wàá kóra wọn jọ àwọn kékeré wa kó wàá kóra wọn jọ ìkan wàá dúró síwájú kò jọ bí igi kò jọ bí bàbá kó wàá múra níbi microphone gbogbo nǹkan táwọn ṣéèkì máa ń dánwò sí inú mọ́sálásí àwọn náà wàá kóra wọn jọ àwọn ṣe alhamdulillah nahmaduhu wa nasta'inu kí wa. tọ́ba tó wá ṣe tán àlọ́ níbèrè tó bá béèrè béèrè lọ́wọ́ ti ẹ ìwọ mọ èsì abájá àmọ̀túnmọ̀ ti ń jẹ sí ìṣẹ̀lẹ̀ lára àwọn ọmọ yẹn ní tí wọ́n ti ń rí lójoojúmọ́ ó ti dáhùn lára wọn ẹ̀yin bàbá ẹ̀dá kan báwo lẹ ṣe rí nínú ilé ẹ̀yin ìyá báwo lẹ ṣe rí nínú ilé ẹnu mọ báwọn ọmọ kan rí yín lásán wọ́n ti kẹ́kọ̀ọ́ lọ o wọ́n ti kẹ́kọ̀ọ́ lọ o torí wọn bàbá tó wọlé fóònù ló máa ń tẹ̀ èmi mọ ọmọ tó sọ bẹ́ẹ̀ fún dábì rẹ̀ ó sọ fún dábì rẹ̀ báyìí bàbá rẹ̀ ló padà dé káwọn gbọdọ̀ ọmọ lẹ́bí wa lọ́mọ náà ó yìí lọ́wọ́ yájẹ̀ sí àkáàmì tẹ́bí náà bá ti dàgbà kọ́lọ̀ kó fóònù láti rí èmi náà fẹ́ ra fóònù pé mo tẹ fóònù ká mo fẹ́ tẹ fóònù ká mo fẹ́ bàbá ẹ̀ lọ́tọ̀ bá mo ti rọ̀ pé tẹ́ ẹ bá ti wọ báyìí ẹ̀ ní ẹjọ́ ẹjẹ́ ká jẹ́ àpèjúwe tó dà fáwọn ọ̀rọ̀ tá a bá ti dápèjúwe tó dà nínú ẹ̀sán tọ́lọ́wọ́ ọba máa ń san àwọn òbí lórí eléyìí ó ní pé ìwọ ti bẹ̀ ìwọ ti bẹ̀rẹ̀ gbìyànjú kan nìyẹn tẹ̀fẹ́ yorùbá ní ọmọ tó bá ṣípá níyà rẹ mọ́ níyà yóò ṣe torí pé wọ́n ti ṣípa gbọ́dọ̀ jẹ́ mo fẹ́ ṣe ọlọ́run ó wà á ràn ọ́ lọ́wọ́ lórí àwọn ọmọ àwọn ọmọ náà ó dẹ̀ padà mọ̀ sí tọ́lọ̀ àwọn ọmọ náà ti ra ló padà mọ́ sí tẹ̀lá wọ́n padà mọ́ sí tọ́lọ́wọ́ bá nígbàlá wọn bá àrùn wẹ́ta alájá mọ̀ pé ìṣesí tó wù mọ́ sí pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ olùkókòrò ilé ọlọ́wọ́ ọba yìí jẹ́ ẹ̀dágbé o gbogbo ẹni tó bá ti rẹ́bi pé ó fẹ́ fi ẹ̀sìn ọlọ́run ó fẹ́ fi kọ́ ọmọ rẹ̀ ìtọ́lá ọba wọn wẹ́ta abẹ́gbẹ̀ṣe fún ọlọ́run bá sọ fún ábìgẹ̀ tó wà ní yàkṣà lẹ́bí ìlànà òtara kò ní kọ́ńtìm lóríyá ọlọ́run ní káwọn ẹ̀kọ́ páyọ̀ ọlọ́run àwọn tó mọ̀ pé táwọn ọba ilé fi àwọn ọmọ àwọn kalẹ̀ bí áfà tó dé àwọn fi wọ́n lẹ̀ lẹ́lẹ̀ kọ́ọ̀kù àléhìm ẹ̀rú ọmọ àwọn fẹ́ ṣe yóò ti dá fáwọn ọmọ àwọn báyìí ìyẹn ni pé látara àìdá tí wọ́n tí ò dá kò ní lè jẹ́ kí àwọn ọmọ wọn náà lè jẹ́ ni wọn. ẹ wá wà tọ́lọ́ bá sọ̀tọ̀ fún wa láàbò ààbò alágbèwà Musa àti alùkọ́dù tí a nígbà tí wọ́n dé bí ilọ́dọ́yé ọlọ́run kí Musa lọ rí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ kọ́dù nínú ẹ̀kọ́ tá ànábì Musa wá kọ́ wọ́n wá dé bí ògiri kan ògiri yìí àwọn ọmọ òru kan méjì kan ni wọ́n ní àwọn ọmọ òru kan yọ ọbẹ nínú òru abẹ́ àlàpalẹ̀ pẹpẹ ọ̀rọ̀ kan bẹ lábẹ́ ẹbẹ̀ tí bàbá wọn fi ṣàmì pé táwọn ọmọ yìí bá dàgbà wọn ni wọ́n ní. tó ògiri yìí wá fẹ́ wó. àwọn aráàlú yìí Musa àti kọ́dúrú ti bèrè lọ́wọ́ wọn pé ẹgbàá alálejò ká lè níbi sinmi sí ká lè jẹ ká lè náà sánú wọn. kọ́dúrú wa sọ Musa tó ní olóòtú ti lọ́wọ́ yìí àtàwọn ẹyẹ àwọn àtúmọ̀ tó lè tọ́jọ́ tẹ́mì lórí. Musa wa ní àwọn ẹni tí wọ́n rí ti wá rò náà tá a ah, ẹbí òrò kótó àá ti rẹ̀ ìgbà tí ó mọ̀ wá ṣàlàyé fàbí mo sáré sọ́rọ̀ àfẹ́sọ́rọ̀ àbí tí mo lọ rí wa ni wọ́n ń wò ó ní ṣó rí ògiri àlàpà yìí àwọn ọmọ òrukàn méjì kan lọ ní wàkáànà táàtàwù kanzul láwùrà pẹ́ńtẹ́ ọ̀rọ̀ kan sì ń bẹ lábẹ́ àlàpà yìí ọ ní wàkáànà àbúrù máa sọ̀rọ̀lẹ̀hàn bàbá àwọn ọmọ méjèèjì yìí sì rèé irú bàbá wo ni bàbá dáadáa nù bàbá dáadáa tí bàbá wọ́wọ́ jẹ́ fa àrọ́dà ọ̀bùkà ẹ̀yẹ́bùlùkọ̀ àṣùdáwùmá bàbá olúwa rẹ̀ sì fẹ́ káwọn ọmọ yóò dàgbà wàyẹ̀ tẹ́kùrìjà kàǹgáwùmá kí wọ́n sì lè jèrè pẹ́pẹ́ ọ̀rọ̀ ọmọ rọ́mọ́tẹ́ mi rọ̀bì ọlọ́kàn ti sàánú wọn látara pé wàkánà àbúrù mọ́ sọ̀rọ̀ jẹ́mọ́ gbogbo ẹni tó bá lè gbìyànjú àti jẹ́mire nínú dáadáa tọ́lọ́wọ́ bá máa ń ṣe ó ní pé ọlọ́wọ́ bóun náà mójútọ́ ọmọ rẹ̀ Ibn al-Munkadir ọlọ́sọ̀rọ̀ kan ó ní inna Allaha la yahfazu lirrajuli salihi walada ó ní ọlọ́run ọba yóò máa bá ẹni eré olùbẹ̀rù ọlọ́run olùpáyà ọlọ́run ọlọ́run ọ̀wà máa bá mójútó ọmọ rẹ̀ kódà kìí sọ ọmọ tiẹ̀ nìkan wà wálàdà wálàdè ọmọ rẹ̀ gan ọlọ́run ó tún máa

ẹni bá ti mọ àwọn tọ́lọ̀ ń fi rẹ̀ ṣe rí èyí ń gbà pátá wo tó tóbi ló fẹ́ sí máa. àbá ọkọ̀ ìṣòkó báyìí ó sì mọ̀ tẹ́ ẹ̀kọ́ ṣòkó. torí pé níjọ́ tó bá rí àwọn ọmọ lọ́mọ ó wà fún kí lórí ọmọ tèmi náà pẹ̀tẹ́ dé báyìí. wọ́n wà ní ah! ìyàwó lọ ní ìṣìṣẹ́ látàkọ́kọ́ ọjọ́ ni àbí ìyàwó tí ò padà jẹ́ ní eré mọ́nì. ìgbà tí ì sì bẹ àti bàbá àtìyá jẹ́ ní eré àmọ́ náà wọ́n kàn mọ̀ọ́mọ̀ pé nínú tó o fẹ́ fi tẹ́sì jẹ́lére wọn owó fi ọmọ ṣe àdánwò fún èèyàn lè bímọ fún nineteen nínú àwọn amójúwà wọ́n ti gbọ́ lọ lọ́ọ̀dà lẹ́nu ìlú èèyàn máa dùn ẹyọ kan ti yọ láàrin wọn débi pé ẹ máa wò pé àá bí mo ti tọ́ àwọn olókùn náà mo ti tọ́ òun náà tí mi ò ṣe dákẹ́ lórí àwọn olókùn náà mi ò ṣe dákẹ́ lórí tiẹ̀ náà àdánwò ni o ẹ̀wọ́n bí àdánwò ní wá tó wá dé bá wa dé tàbímọ̀ pé gbogbo bímọ bímọ ti gbàjẹ́. àwọn ìbínú ìyàjẹ́ kan báwọn yẹn máa ń bílẹ̀ ìbáyìí ẹ mọ kọ́ lọ́mọ mọ kọ́ lọ́mọ o kò sọ pé ọmọ wò ní bí ọmọ láti kì ọmọ o ìwọ ń ṣeré páláyé ni mo kọ́ o tolúwa ni pé ọ̀ọ́nì kọ́ ọ̀wà máa ṣiṣẹ́ lórí ẹ̀ títí dìgbà tọ́lọ̀ bá ti ní tó òun ṣèdájọ́ lórí ọ̀rọ̀ bàbá rántí gbogbo ẹ̀ ẹ̀nẹ́bùwa lóòrùn àlẹ́sọ̀láàbù sọ́lá ẹ̀dàkùn ìjẹ́ni ọlọ́wà nẹ́bì lóòrùn ni òjò ni àbọ́mọ títọ́lá nẹ́bì lówó mọ́tọ́ ìjẹ́ni mọ̀kọ́ gálà nẹ́bì náà ìgbórí ilẹ̀ dàrú tán àkọ́kọ́ òjíṣẹ́ láti wa ó la nẹ́bì lówó ìjẹ́ ẹgbọ́ ti dórí ilẹ̀ pé a fẹ́ tún orí ilẹ̀ yìí ṣe ẹni àkọ́kọ́ wa rán wa pé lọ́rẹ̀ẹ́ jíṣẹ́ fáráyé pé wọ́n ti kúrò lójú ọ̀nà tí mo ní kan wà wọ́n ti jẹ́ dẹlẹ́bọ lọ́jà wọn padà sọ́nà tàwí tàlà kọ́kọ́ rẹ wá lẹ́wọ́n ànábì nù àlẹ́ sọlá kò sọlá. ẹ dákun kò mọ jẹ́jẹ́ kò mọ jẹ́jẹ́ lábíjà kọ́kọ́ àwọn òbí sọlọ. ó mọ jẹ́ àmọ́ káwa táwọn bọ̀ ti mọ̀ bá ti sọ pé ká gbìyànjú ìjẹ́bi ọgbọ́n ìjẹ́ ní ọlọ́run wa ọmọ ìjogún rẹ̀ ohun ọmọ ìjẹ́ kí ní jẹmá ìjogún rẹ̀ ohun àti ká ṣiṣẹ́ àdínlẹ́bí ọlọ́run tó àdánwò bẹ́ẹ̀ mọ́ wà amámọ́fà àdánwò yìí ṣe justification fún àìrẹ́sponsible jẹ́ kó bá máa ní ẹjọ́ mi ọlọ́mọ ọmọ ṣàdánwò fún yẹn ṣé ìwọ́n ti ń tó yẹ kọ́ ṣe ọlọ́mọ ọmọ ṣàdánwò fún ẹni jẹ́ ànábì alẹ́ ìṣọ́lá kò sọ́lá

ṣègbè gbogbo ẹni bá jẹ́ ní eré ní ìdílé náà pẹ̀lú àtúntò Allah subhanahu ọlọ́wọ́ ọba máa ń kó wọn lọ́wọ́ láti lè jẹ́ kí àwọn ọmọ náà náà tó jẹ́ ọmọ rẹ̀ láàrin pàkíyèsí wa lórí àti máa lọ láàrin àtàwọn ọ̀dọ́ àmọ́ mo gbọ́dọ̀ pàkíyèsí àwọn ọmọ ìyá lórí ilé àájẹ́ mẹ́ta sáàmù kan mo ti mú púpọ̀ ní bá ní bí ìjọba ìjọ oníkàdùkú wa tọ́nà ń fẹ̀kọ́ sí nàìjíríà wa àwọn adájọ́pọ̀ níjọ́ àwọn tó ṣòkòlò àmọ́ tó ti wá nílé tó gbà tó ṣòkòlò bẹ́ẹ̀ ni àjọ ọ̀gbọ́dọ̀ wà ìjọ tá à ń fi hàn fún alẹ́ mo sọ̀rọ̀ 1995 àmì 96 99 98 99 2000 2001 àwọn ọdún yẹn àwọn tó bẹ̀rẹ̀ ṣúnà láwọn òwe níjọ kálukú fi hàn bẹ́ẹ̀ ẹ̀dàkùn kí la fèsì níjọba agbọ̀nmọ́ òkúta fèsì ẹ̀yìn ó mú ibi tẹ́yì náà wà níjọ tẹ́jẹ́ bẹ̀rẹ̀ sí ní máa lo ìjà jìlbà ìjáàbù tẹ́jẹ́ ní ìjáàbù tẹ́jẹ́ ìjáàbù kékeré báyìí ìjọ tẹ fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ oníkálukú mọ tó ní òwò nílé ìjọ tẹ sọ́ọ̀dì jìlìbáàbù ńláńlá oníkálukú mọ tó ní òwò nílé sísà mi nítorí kó fẹ́ lu sọ́ọ̀tù kẹ́kẹ́ tí kó fẹ́ máa bo ẹsẹ̀ rẹ̀ ó làwọn òbí bínú sí amẹnu tí wọ́n lé lé nítorí pé amẹ sísà kò sí pé ìjọ tó tó wá lóun lágbo èdè bí abẹ́ lò nìkan ah, yóò jẹ̀ dá wàhálà lẹ̀ pọ̀. ìjọ ń pọ̀ yìí pé mo fẹ́ lò nìkan bàbá sì yarí pé tọ̀ àtòní yìí náà èmi ò ti sanwó sukùl fíìsì rẹ mọ́. ẹ̀yin sísà lọ́nà ẹ̀yàn ti di wúmù lónìí kódà ẹ ti wò ní wúmù ẹ ti di dáadáa ẹ ti di gàmá ẹ̀yin búrọ́dà àtijọ́ náà ẹ̀yin lẹ́mọ̀ ń bi wájú dúró nìyí ẹ̀yìn náà ti kó wá nìgbì kan ẹmọ tí ti kí ni jáàdùdọ́nù ìjẹ́ ẹmọ pé ṣòkòtò gbígbé tẹ́lùmí ìkó owó lórí rẹ̀ mú ilé ọmọ bíbí inú ti ẹni ṣe ìgbàgbọ́ ni ọmọ tí wọ́n bínú isbal ṣòkòtò wa ń wọlé kí ló dé ọmọdé ọ̀sẹ̀ lánàá ní àbíwò àwọn sisters lánàá tí wọ́n jagun sọ́ọ̀kì tí wọ́n jagun nìkọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ìjáàbù tó máa fi píìnì mú sí mà lọ́mọ wọn máa lò ọmọ ẹlòmíì ọmọ eighteen years ọmọ seventeen years àwọn sísà tó ṣe pé àṣejù wọ àgbọ́yé kámẹ́lì èkì láàbù gbà ni káwọn àbá àtọ́tún ni fìtí lè lè gan ju bàbá ní ààrẹ júlẹ̀ wọ̀ tó ní ọdún tó dúró dáadáa ló wí. Ìjẹ́ ìmọ̀ fáwọn sísà yẹn àwọn gan-an tún gbé máìkì sọmọ tí wọ́n lẹ́nu lónìí táwọn ọmọ wọn wá ń sọ̀rọ̀ ní gbangba. Ó tún gbé sórí TikTok, orí social media, orí igbá, orí àwo, ẹ dákun kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ wa ní wa. Àfi ń ká text message love message tàbí kí ló ń pè é a ti ń ka máwọn ọmọ lọ́wọ́ nìkí a wá wà àwọn ọmọ tí ń kọ tí ń tẹ́kì ọmọbìnrin ní àwọn love message a wá rí pé ọmọ broda lágbájá ọmọ sista lágbájá ọmọ àbú lágbájá ọmọ umo lágbájá àmọ́ àgbàgbà ìjà ọmọ ìrẹ́lẹ̀ lábẹ́rẹ́ mi wọ́n náà ti bá ọmọ ìsáàbù lágbájá òdodo náà wíwo ẹwà òwe kìlọ̀ mọ́ àgbàgbà ìjà àdáwò lè wà nínú ẹgbẹ́ mi gbogbo ọ̀ ọlọ́run kan fẹ́ bọ́mọ mi ṣàdáwò báwo bí rẹ̀ tẹwàá mọ̀ pé bí ó ti lè jáde wò fún mítà mi àìṣe tó yẹ ká ṣe náà lè wà mẹ́ o ìgbìyànjú tọ́pọ̀lọpọ̀ ní lánàá àwọn zíìlì tá a ní lórí pé ẹ̀sìn yìí gbọ́dọ̀ jẹ́ àwa níjọ́ náà lọ́hùn ìgbìyànjú yẹn àṣe ten percent lórí àwọn ọmọ wa mọ́ àṣe mọ́ ó dámi lójú bí àwọn àtàkùn tó kó yìí níṣẹ́ ọmọ kíkọ kan ó ti fi ó kéré jù ọlọ́mọ márùn-ún mọ̀ bẹ́nu wa ọlọ́mọ mẹ́fà mọ̀ bẹ́nu wa ẹ wò gbìyànjú bá ti máa ń lọ lẹ́kọ̀ọ́ gbà náà àwa ló yẹ ká débì ó yẹ káwọn ọmọ wa ti wá multiply ìwà kọ́ ti wá pọ̀ kí gbogbo mi ìmọ̀jú àwọn ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ nìjọba tí ìbá ń lọ gbogbo yẹ láti ẹmọ dá mi padà wọn kò yẹ kí mọ́sálásí yóò gbà wá bó ti tóbi tó yìí kò yẹ kó tún gbà wá mọ́ àwọn ọmọ wa ti yọrùn mo làwọn ọmọ wa wà á wọn náà wà kí làwọn ṣe ń bi náà wà kí ló dé táwọn ò tẹ̀lé wa wà ẹ̀dá kejì o ẹ̀dá kejì o tẹ́gbọ́n jẹ́ à ń kọ́gbọ́n tí ó lọ́rọ̀ ní káwà fáà ní kí ni ó mọ̀ sí ó tún wá jẹ́ kí n rí tó pọ̀ ṣe á ọ̀nà tí o tẹ́ bá mọ tá nǹka mọ́ ọmọ ẹlòmíì lọ́wọ́ níbo ló ti kọ́ amọ́dádì ẹ̀ amọ́mọ́mí ẹ̀ agbègbèjú wọn díẹ̀ sí báwo ni wọ́n ṣe ti báyìí nígbà tẹ́ bá padà mọ̀ ó lè jẹ́ ládùúgbò wọn ó lè jẹ́ bóònù tí wọ́n gbélé mi lọ́wọ́ ó lè jẹ́ ọ̀rẹ́ kan ló ní ní skul ó lè jẹ́ àìsí lọ lẹ́tọ̀ déédéé ẹ bá jẹ́ ìtàn yín ẹ béèrè lọ́wọ́ ta ìdí lọ́wọ́ ọmọ ẹlòmíì mo nílé ṣàlàyé rẹ o ọ̀rọ̀ ó lè ṣe mẹ́ta pé ẹ tàwí ìdìbò bíyá tàwí ìdìbò bíyá o máa túbọ̀ mẹ́tẹ̀ẹ̀ta o àwa dàbí ìgbà pé a kàn ń pe nǹkan sáwọn ọmọ lẹ́nu igbó wa fi wá lọ́kàn balẹ̀ ní òye mi bí ọ̀tá wa rò ní pé nítorí lè má wàá ṣe súnà tó báyìí ọ̀tọ̀mátíkálì ọmọ wa gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ kò sí jíjẹ́ ọ̀tọ̀mátíkálì o kò sí jíjẹ́ náà o tí a mọ̀ ní ara wa náà ní ìṣàpèjúwe ẹ má gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹni tí ò bá jọ́kù ní ṣúbí inú wa péjọba látàlá sí bẹ́ẹ̀ ni ayú ẹ̀kọ́ jẹ̀ máa bóò ni màmá tí wa ti ń lọ àṣàlájù bàbá wa ti ń lọ wíìdì bóò làwa ṣe wá padà jáde lára wọn pé dábì èmi ò lọ bí wíìdì yìí máa ṣẹ̀ṣẹ̀ ibi apadà ń pọ́wọ́ àti ṣúnà náà bá ti jẹ́ wa àwọn ọmọ tiwa táà bá tún tètè jẹ́ kán mọ́ gbọ́wọ́ àti ṣúnà yìí táwọn náà bá ń padà lọ ń gbọ́ nǹkan míì lábẹ́ wa ẹ̀rọ ọmọ yín yóò dúró pé mọ́mí ànímì ló ti báàbò àbílẹ̀ sọ yìí. ẹ ọlọ́mọdé bẹ́ẹ̀ sàdéhùn fún wa o. ọlọ́mọdé bẹ́ẹ̀ sàdéhùn fún wa o. àwọn èèyàn ti ń rú àwọn kiri kan mọ́ o. àwọn èèyàn fi àwọn ọmọ ti ń fúnra wọn lórí ní ìta ń mọ́ o. táà ní jẹ́ mọ́ o. ẹgbẹ́ gbọ́ kó ti yẹ ó ti ló ti ṣe nígbà àkókò làjọ ẹ̀dá kan tó fi jẹ́ pé àkọlé tán ní ká wá gbéyẹ̀wò yìí kó ní kálukú wa ó bára wa sòótọ́ ọ̀rọ̀ àwọn ọmọ wa wọ́n pàtàkì ní parí oṣù tí jáde ní ọ̀rọ̀ mi ní parí. ìgbìyànjú kan tó ti ń lọ láwùjọ inú wa ń dùn bá ṣe é rí àmọ́ ìgbìyànjú yẹn ẹ jẹ́ ká túbọ̀ lọ modify dáadáa kí ni ìgbìyànjú tá a ní lọ ìgbìyànjú báwọn ọmọ ṣe ń há kò á báwọn ọmọ ṣe ń há hàdí kódà báwọn èèyàn ṣe ń gbìyànjú bí ọmọ tèmi náà gbọdọ̀ kéwù iṣẹ́ tèmi ṣe nu ó jẹ́ mọ̀ pé á àwọn èèyàn gbìyànjú ìjìnlẹ̀ amẹ́jọ ọ̀tọ̀ ni ọmọ mi hákù á nìṣó ní ní tí kìíní yẹn ń jọ ìtí ìṣẹ̀lẹ̀dẹ́ máa jọ ló ti wá nìtún ó ti fẹ́ dàbí mùbáhátó ó ti fẹ́ dàbí ìyáwó ó ti bá mi àkàràmọ́ tó mọ̀ wọ́n ó ti fẹ́ di kíkálukú náà pẹ̀lú lọ́wọ́ pé a ábìlì lọ́wọ́ mi kódà àkàràmọ́ náà ti parí ìṣòdì láti ẹ̀ àkàràmọ́ àkókò ó táà ló fẹ́ dàbí kéèkì ní yẹn jọ àkọ́kọ́ nìyẹn. àwọn tó mọ́ ọmọ wa lè kéwú nínú tá a tún kíyèsí lára wọn ni pé yàtọ̀ sí tẹ́lòmíì náà fẹ́ ṣe fáàrí hafiz lọ́mọ mi ẹlòmíì ńgbà tọrọ ti yíwọ́ tán ó tún wá bẹ́ẹ̀ ni pé káì omi ti bẹ́ẹ̀ tẹ́yìn bọ ìgbélẹ́nu ó wà mọ́ wa lè kéwò ni wọ́n kọ́ ọmọ sí irú wọn bá bá wá dé nígbà míì téèyàn bá rí kọ́ndíṣọ̀n ọmọ aláì àwọn afá ní kí o tó dá ní ká mọ̀gbà ọmọ rẹ̀ nínú kan tí mi ti mú lé kí wọ́n dọ̀wà níṣinú gbogbo ọmọ kọ́ láwọn àgbà máa wọn ó sì ti ń gbọ́ tọ́lá àwọn àgbà ń bínú pé èwo ni kéèyàn máa máa gbọ́ ọmọ sí lè kí ààrẹ má bínú sáà àwọn ọmọ ọlọ́mọ kan náà ní mẹ́fẹ́ àmọ́ nọ́ọ̀sì làwọn náà gbọ́dọ̀ wà tó wá dá pé ìwà burúkú tó mọ òmọ̀ láti ilé káwá nílé kéwú ló ti kọ̀ ẹ̀dá tó dá bẹ́ẹ̀ jẹ́mọ́ ṣùgbọ́n máa ń lọ lé kéwú kó lọ fìwà tí ò dálẹ̀ kó lọ kọ́ èyí tó dá ayé ẹ̀kọ́ jẹ́mọ́ bóun ló ti máa wá tún di pé ọmọ máa lọ ilé kéwú kò wá kọ́ ohun tó dá wa mọ́ kí wá ní kọ́ ìkà burúkú àwa pé ilé tí ó kọ́ ló ní pọ́blẹ́mù àwọn àfá ọlọ́nkọ́ oníkọ̀ọ́kọ̀ tí ràfẹ́ ń kàkọ́ ní kọ́ oníkọ̀ọ́kọ̀ àwọn àdìgbé ọmọ ẹ̀kan tán mú wá látàdúgbò kan ní kọ̀rọ̀ kí àwọn ọmọ irú àwọn òbí bẹ́ẹ̀ tọ́bá wá ọmọ òun wá náà torí pé ń gbà sí tẹ́lẹ̀ ọmọ àwọn àtàdé ò bá wọn kọ̀rẹ́kẹ̀ẹ́ ẹ padà wá jíjẹ́ bá wá sọ̀rọ̀ wá wọn lẹ́nu ẹ wà á ti gbé ìtọ́lọ̀ nìkan ṣe náà ṣé kí ni ìjọba ó náà ṣe o. ẹ̀dàpẹ̀já bẹ̀rù ọlọ́pẹ̀ láwọn ọmọ tọ́lọ̀ ọba fún àyè o. ẹ̀dá bẹ̀rù ọlọ́pẹ̀ láwọn ọmọ tọ́lọ̀ ọba fún àyè o. ìgbìyànjú skúù àwọn àfáà súnà mo fẹ́ fọmọ mi sí ilé kéwà àwọn If ìgbìyànjú yìí náà pọ̀ á appreciate ẹ̀ jẹ́sà fún ọlá òmìnira àmì ẹ̀jọ́ ó ṣe solution sí problem tọ́pọ̀lọpọ̀ ti create bó rẹ̀ ìbá ti ń tẹ́ yẹn ó tún lọ di problem sáwọn skul yẹn àti ilé kéwù yẹn ni So the àwọn ọmọ náà débẹ̀ tán àwọn náà tún máa lọ fíjì àwọn ọmọ míì sí nǹkan burúkú yẹn ni tó túmọ̀ sí pé àti ilé ẹ̀dá pẹ̀lú ká kí ìsáwọn ọmọ wa ẹ̀wá skul súnà ẹ̀fẹ́ fọmọ sí ẹ àfáà tó ní skul lè jẹ́ àfáà súnà kódà àfáà lè gbìyànjú pé gbogbo tíṣà tó ń wo bàgbà gbogbo sáfò òun kí wọ́n jẹ́ kí ni àrùsùnà ẹ dàpọ̀ kí àfáà lè kọ̀ntró pé gbogbo ọmọ tí ó bá wá síbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ àrùsùnà kò pọ́sibú ìjẹ́ kó fẹ́ dúró lórí àwọn ọmọ gbọ́dọ̀ àwọn tíṣà tẹ́ gbọ́dọ̀ jẹ́ àrùsùnà wàhálà tí ń bẹ́ẹ̀ àbẹ̀lẹ̀ àwọn àfáwà tí wọ́n ń tẹ́lẹ̀ wẹ̀ yìí ó sọ fún yín ẹ̀sùn wá bèèrè àwọn àfáwà tí wọ́n tẹ́lẹ̀ tí ó náà mo darí súnà náà àwọn náà ká àtà ní owó tó lè sọ fún àfáà tọ́lẹ̀ jíta wọn tó tó túmọ̀ sí kìíní yìí gbogbo wa gbọdọ̀ kọ́kọ́ sojúṣe wa nínú ilé wa ká má rò pé àwọn àfáà kan ní ilé kéwú náà máa ṣe ká má rò pé àwọn tí wọ́n ní skul náà gbọdọ̀ ṣe ìwọ náà ní tiẹ̀ báwo ni wọ́n ti máa wá fojú ṣe tiẹ̀ kalẹ̀ tó wá ní àáfàá ló gbọdọ̀ ṣe àáfàá ní tiẹ̀ ni ìwọ tẹ́tẹ́ ní tiẹ̀ láti tọ́mọ Yorùbá sọ̀rọ̀ ọ̀rọ̀ láká ìsinmi ojú kan ní tọ́mọ ní bímọ ni o àmọ́jàmọ́ ojú méjì ní bímọ àmọ́ ìgbà ojú ló sọ kẹrí tàbá bímọ kalẹ̀ báyìí ìyá bàbá ẹ̀yìn ẹ̀dọ́gbọ́fẹ́ rẹ̀ ọ̀dọ́ yìí ní kẹ́sì ọkọ̀ bẹ́ẹ̀ báwo lẹ́yìn ṣe rí ọmọ ibe kọ kọ̀ ni báwo ṣe ní àkóso ọmọ yẹn tó ọmọ yín àtìbù kankan lára ìkàkùn báwo ṣe ń ọmọ náà lọ́wọ́ lẹ́sẹ̀ ẹ̀ ń sọ àlàáfíà rẹ̀ ẹ̀ ń gbogbo rẹ̀ ọmọ yẹn fẹ́ bẹ́nẹ́fìtì ẹ̀ ìkànnì yẹn tó bá kọ́ sí yín kò ní tán yóò ni ó kan ọmọ ń lọ skul ìgbà yẹn ló tó máa ń kan lọ ilé kéwú ẹ̀fún wá bá ṣẹ̀ṣá kí ni ojúṣe ìwé ìyẹ̀wò ní ẹgbẹ́ kọ́mọ iṣọ́rọ̀ ní skul ìwé ìyẹ̀wò ẹgbẹ́ kọ́mọ iṣọ́rọ̀ nílé kéwú ojúṣe bí ìtúnìyẹ tẹ́tùwárí lẹ́yìn ìwọ ìyá bàbá ilé ìwé ilé kéwú ṣe rádùúgbò dáa ń gbé náà ní ìsìláàmù ṣe ka aládùúgbò kún nǹkan tó tóbi aládùúgbò ìpàtì àwọn náà lórí ọmọ kìí ṣe kékeré tí bá wọn mọ kan ni mo ní wọ́n ti rí alábàálẹ̀ kan ni wọ́n ṣe náà alhamdulillah gbogbo ọkọ̀ lọ́mọ àwọn àfáà àmọ́ tó ní pé environment ìtàn wà èyí tán máa rí lójoojúmọ́ nìyẹn kí ló padà sí lára àwọn ọmọ lápá gbàdáwà kéré jù báyìí lọ sáà ń dàgbà bọ̀ àwọn àyà kan ń bẹ ọmọ ń bẹ ládùúgbò àwọn ìyá àjẹ́ làmọ́ sí wọn kí ló kọ́ ọjọ́ máa àwọn ìyá àjẹ́ àfáàní aláìyàtọ̀ àwọn ọmọ kéékèèké ní máa ń pè wọ́n bẹ́ẹ̀ kẹrẹ àwọn ọmọ táwọn àwọn ìyá táwọn ọmọ máa ń pè ní ìyá àjẹ́ o àwọn ọmọ tí wọ́n yé fẹ́ kí tọmọ ọlọ́mọ ó dìjàkudà àwọn ìyá yẹn irú àwọn ìyá bẹ́ẹ̀ láwọn àdúgbò wa ń ìmí ìlé máa kẹ́kọ̀ọ́ ìmí ìlé máa tẹwédú ìmí ìlé máa ta fùfú ìmí máa ń ta bread ṣùgbọ́n ìta alẹ́ náà máa ń wà so ọmọ tí ìrìn ìta rẹ̀ bá ti pọ̀ wọ́n ti rí ó pọ̀ lọ́lẹ̀ rẹ̀ ni ìyá alágbájá àjẹbá níta borí làtàkì lánàá tó fẹ́ èpo kéńké kéńké tó fò ó ga tó báyìí ó bẹ̀ẹ́ dá lápá darí ìyá òkú ṣe wá yẹn àwọn ọmọ tó wá fẹjọ́ wá sùn àwọn ọmọ wọn ṣe ọmọ ìyá rẹ̀ lọ́sibú àwọn yóò ṣe ọjà wọn tó lọ pé tó bá túmọ̀ pé in tó wá ṣe ọmọ wa òbí dáa nígbà gbàgbọ́ irú àwọn ìyá bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ímpáàkì wọn lórí ọmọ iṣẹ́ tẹ̀lé o. àmọ́ nísìnyí ìgbésí ayé tó ní kálukú wá wá ń lò ní pé kálukú wá ń wọ ọmọ kálukú náà àwa táwa tó wá ń ṣe súnà àwa náà wá ń ṣe bẹ́ẹ̀. ẹ wá pàdé ọmọ lágbájá ìlú kan pé ah abu abdulhamid ọmọ yìí mo pàdé yìí o ibi báyìí báyìí ìyẹn kọ́ náà ń pè ní gbé bo òun ìyẹn kọ́ ni nàmí mọ̀ tẹ́ ń wí àájọ ń pawọ́ pọ̀ tọ́ ọmọ àmọ́ táwọn òbí ti dà lónìí kálukú bí ojúṣe ń yẹ lálẹ́ ìyá ò ṣe tó yẹ kó ṣe lórí ọmọ bàbá ò ṣe tó yẹ kó ṣe lórí ọmọ lèmi ọ̀wá gbé àwọn afẹ́ nìkan fún àmọ́ ìgbóòrò lẹ́wọ̀n àfáàfá àti ẹ̀dàkùn èlólówó lékè ẹ̀jẹ̀ bọ́ kíké kí ẹ̀jẹ̀ bá ń ta iye kíye bó o jẹ́rí tó ń bá fi ẹ̀dọ́ pé kọ́ba sí pé tó kọ̀ fẹ́ mọ èló ni ẹ̀ẹ́dì àmọ́ ọ̀sẹ̀ mọ́ wọn ni ṣé kó wá bẹ̀rẹ̀ lónìí àwa bẹ̀rẹ̀ lónìí bó o tó bá dúpọ̀ wá bẹ̀rẹ̀ lónìí à project púpọ̀ náà làárọ̀ àwọn àwòrán ọmọ yóò gbọdọ̀ súlé ọjọ́ tí wá kọ́ yóò wá sùn ẹ wá àwọn àǹfààní náà lọ ṣe wọn alhamdulillah a sì wà láwọn àwùjọ tó ṣe pé àwọn àǹfààní súnà láwùjọ wa wọ́n ń ṣe tó yẹ ká máa ṣe wọ́n dá lẹ́kṣọ̀ kalẹ̀ wọ́n dá sẹ́mínà kalẹ̀ wọ́n dá gbogbo ẹ̀ kalẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì lónìí ní sọ́kọ́ facebook náà wì èmi ò tí ì fẹ́ máa fa àsúnà kan tí ò ní péjì bábáyì afá ilé yóò mọ sí ìtàwé ilé sí ti àkídà ilé sí ti hadith ní gbogbo àwọn àǹfà èyí nǹkan mọ̀ ń tí ó ń bẹ̀ gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ àwọn òwádìí gbogbo eléyìí ààrí ṣe nǹkan mí làwọn ará ọlọ́run náà kò tó tó wà gbogbo àwọn ọmọ tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ أجلتنا من كرم العز وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء àsìkò gbàwámá àmọ́ mo lérò pé díẹ̀ náà ọlọ́mọṣẹ́ àtẹ̀kùnṣe wa láǹfààní a ní ibi apá ti gòkè náà láti ìmọ̀ ṣọ̀kalẹ̀ gbogbo àwọn ọmọṣẹ́ wa apá àkàrí tí àwọn ń bẹ níkàlẹ̀ ọlọ́mọṣẹ́ àwọn ọlọ́mọṣẹ́ àṣàlẹ́kùn dáadáa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.